Deus livre.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 ضلالة في النار فالعياذ بالله من النار gbogbo jama a dúpẹ́ fọ́lọ́run a tọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó lọ lè bá aṣíwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́run ọba rán sí wa annabi Muhammad ìkẹ́ Ọlọ́run kọ́ wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́jọ́ kàwáyà kọ́lá ọ̀bọ̀ ọba àlekè ọlá kó sí àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí tí èèyàn fi jẹ́ ní rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ náà gbogbo àwọn tí ó wà ní tiwa pátápátá gbà ọlọ́run jẹ́ ọkàn wọn lópin ìgbà tí àwọn náà bá wà lórí dáadáa àti déédéé kọ́ máa lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nítòsí ní jìnnà tẹ́ ń gbọ́ mi mo fẹ́ ká má mà dájú pé ìtì sòdodo ọ̀rọ̀ òun ní tẹ́ra ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun súnà anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam lẹ́yìn méjèèjì yẹn kí wọ́n ti á pè lẹ́sìn tí ọba ti lẹ́rìí nínú tẹ́ra ọlọ́run àbíkọ́ lẹ́rìí nínú súnà anabi muhammad sallallahu alayhi wa sallam ìtì ṣe yá sàlámù pẹ̀lú ẹ̀ òun ní bídà gbogbo bídíà wá ní ànú ni gbogbo àwọn wá ní síbì kan tí ó rìsọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba ọba àlekí ọlá lọ abẹ́hùn pẹ̀lú orúkọ rẹ̀ èyí tí fi dára jùlọ àti àwọn àròyìn ẹ̀ èyí tí fi ga jùlọ ọlọ́run bá wa pa náà ẹbọ rẹ ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ ọlọ́run wa bá rẹ bídíà ṣe tá nílẹ̀ kọba gbé ànábì Ah, tó wá tí a wà lórí ẹ̀ tí a ti ń ké bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́sìn òun yọ an-nasikhu wan-sukh àwọn ọ̀rọ̀ tí ọ̀rọ̀ wa sọ ní al tí ó tún wá pàkàrẹ́ tí ó tún sọ ìmí a bẹ̀rẹ̀ rẹ̀ níbi sunday mẹ́ta sẹ́yìn àbí méjì sẹ́yìn gbàgbọ́ di sunday jẹjọ́ a sọ̀rọ̀ nípa pàtàkì nasikhu wa mansukh a dẹ̀ sọ̀rọ̀ nípa kíni nasikhu wa mansukh a wá sọ̀rọ̀ nasikhu wa mansukh tó wà nínú alukur'an ibi tá a wá dùn sí ibẹ̀ ni ọ̀rọ̀ mahalu nasikhi wa zamani àwọn àyèwò lọ́lọ́wọ́n ọba tí ì ṣe nẹ́sìkò nínú alukur'an àsìkò wo sì ni àsìkò nẹ́sìkò wà mansukh a ka àwọn tí nẹ́sìkò lè wọ̀ pé àyè yìí lè wọ̀ àyè yìí lè wọ̀ ààyè mi kò lè wọ̀ ibẹ̀ láti ń sọ pé bí ọlọ́run bá ń pa ìtàn násìkò wa mansukh lè wọ̀ bí. ń gbọ́ bá ní fẹ́rẹ̀ náà àwọn ará musa sí tí wọ́n wà ní wọ̀ọ́rán tí mọ́ni ngbọ́lọ́ bá ń sọ̀rọ̀ àkídà nasikh wa mansukh kò lè wọ́ bẹ̀ waman yushrik billah faqad harrama Allahu alayhi al-janna ẹni bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run sí àlìjánà ní èèwọ̀ fún sáàwọ̀ alọ́lọ́run tán ayò náà ni tí ọba wa ha sóyọ̀ wa ni a máa ṣẹbọ ní gbogbo àwọn àyè bẹ́yẹ tí nasikh wa mansukh tí ò lè wọ̀ asọ́ ní ìjẹ́ àwa sọ àsìkò nasikh wa mansukh níjọ́ tí wà yìí ti tán nasikh wa mansukh ti pé tọ́lẹ́ ní tó lè sọ pé mo sọ yìí ìsọmọ òun lọ́lọ́run nígbà tí ọba sì ti wá sọ ọmọ tó ti sọ gbọ́n tí ó ti parí ẹ̀ tó ti ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakumul islama dinan ó ti parí ní tọ́fẹ́ sẹ́nu ni èyí tí àwa fẹ́ mẹ́nu lélo ní pẹ̀lú ògo ọlọ́run òun ni ẹ̀rí fún àwọn àfáà tó ní nasikh wa mansukh wà kílẹ̀ rí wọn òun ni ọ̀rọ̀ tí a fẹ́ yanjú lẹ́ni àkọ́kọ́ náà tí a bá fẹ́ sọ̀rọ̀ àwọn òwò ni wọ́n sọ pé nasikh wa mansukh ó wà nínú alukur'an sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ dájọ́ opinion ìmọ̀ pé méjì lérí ẹ̀ táàní àwọn àfáà yìí sọ báyìí àwọn àfáà yìí sọ báyìí sí àwọn pé tó bá ti dàbá àwọn opinion ti di mélòó ó di méjì tẹ́mọ̀ pé láàrin opinion méjèèjì o ṣeéṣe kíkan ó ní èrò rẹpẹtẹ kíkejì má lérò tó takọ̀kọ́ ó ìṣeéṣe kọ́ sí kíni kọ́ balance ọ̀rọ̀ nasikh wa mansukh jumhurul ulama ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfà ìtumọ̀ ni pé majority wọn ni wọ́n fara mọ́ pé wamansu, wa mansukh ó wà nínú alukur'an sẹ́ǹpẹ́ tá bá ní majority ìdàkejì ẹ̀ ní kíni minority kéré sí ìyẹn díẹ̀ ìyẹn díẹ̀ níbi kò sí ti ń jẹ́ nasikh wa mansukh nínú alukur'an tí àwọn èèyàn díẹ̀ ń nǹkan méjì ó máa kọlu díẹ̀ tó kù yẹn àbí ká pè ní nǹkan mẹ́ta àwọn díẹ̀ tí a ń pè nasikh wa mansukh nínú alukur'an nǹkan mẹ́ta ń kọ́ lù wọ́n nǹkan alákọ̀ọ́kọ́ ẹlòmíì jẹ́ mukabirun wa mujadilun kí ni ìtumọ̀ mukabirun wa mujadil senti wọ winu ọdọ èmi ò wí bẹ́ẹ̀ òun náà lè mọ̀ pọ̀ wà ọkàn fẹ́ sàtakò sẹ́mi àpá òyìn yẹn wà bẹ́ẹ̀ tí ó ní ẹ ìgbà ìgbà náà ni wọ́n bá lọ́wọ́ ọdọ èmi ní òsì tẹ bá wọnú ọkàn rẹ̀ dáadáa ọmọ wà àmọ́ kò gbà kò gbà náà nǹkan bí àwọn mi bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n ní kùsì ti ń jẹ́ nasikh wọ́n mọ̀ sọ. ẹ̀yà bá ti lóò gbà tó sì mú ọ̀gá náà ni ọ̀ràn yẹn ni kọ́ máa wá èyí fún ti nsọ kọ́dà máa lọ pọ̀ mọ́ àwọn. tí déédéé bá wà ní mo kékeré kọ́kọ́kọ́ yé yín bí déédéé bá wà ní àtàdájọ́ àti lọ́yà wọn ò ní rí sẹ́sì àìsí déédéé ló bí kí lọ́yà orí sẹ́sì àìsí déédéé ló bí kádájọ́ orí ẹ wá wòye ọ̀rọ̀ tí lọ́yà ń ṣiṣẹ́ lérí lérí ilẹ̀ ẹ wòye ọ̀rọ̀ tó wà ní kóòtù kọ̀ọ̀kan lórí ilẹ̀ ọlọ́run ṣé ẹ mọ̀ pé túmọ̀ ẹ ni pé àwọn tí wọ́n ń jẹ̀bi tí wọ́n ò gba ẹ̀bi lọ́fà tí lọ́yà fi ń rí sẹ́sì àwọn tí wọ́n jẹ̀bi tó sì gbà pé tòun tẹ̀bi òun yìí ó gbọ́dọ̀ di àrí lọ́fà tádájọ́ fi rí sẹ́sì kádájọ́ tó wà yanjú ẹ̀ ah, ẹlẹ́bi ni wọ́n aláre ni ọ ń kọjá lọ nù mọ́tò rẹ̀ ẹnìkan sì gbá mọ́tò ẹ̀ látẹ̀yìn gbá tọ́lọ́kọlù mọ́tò mi ò sì páàkì ó sì lé ní mọ́kọlù ẹ má bínú bó láti tún mọ́tò yìí sí kílẹ̀ fẹ́ sẹ́yìn pọ̀lọ́pàá ẹ́ ṣé lọ́yọ̀ ó ṣiṣẹ́ sẹ́ẹ̀dì ilé ẹjọ́ torí pẹ́ni tó gbá mọ́tò rẹ̀ ọmọ rẹ̀ ní ó sì fẹ́ sí dídí ọká àyàmá ń bóbin rẹ̀ sùn ìyàwó mi ó sì dáre ó sì débi bọ́ tọwọ́ sọ pé a wàláhì ó sàṣìṣe kí ni jìyà mi. ìwọ gan kí lọ́wọ́ rẹ̀ ó ṣe ọwọ́ rẹ̀ ọkọ̀ọ̀kọ́ bọ́ná ó ní wo mọ́ dàmú ara rẹ̀ o gbé mi lọ bí wọ́n ti lẹ́kù mọ́ dàmú ara rẹ̀ o wọn ò lẹ́kúnlẹ̀ yìí ìyàwó ni wọ́n fi jẹ ní tọ́ba sí ti mo ṣe yìí ẹjí ń jìyà mi ẹ dákun ṣé kéèsì wọn gùn ṣé yóò gùn ẹni tó wà ní ẹ̀hẹ́ ọkàmọ́kàmọ́ náà ṣebí ìyàwó rẹ̀ lọ tọ́jú ṣebí ẹ̀hẹ́ pu ẹni ìwọ ṣe dáadáa ìyàwó rẹ̀ àtẹ́lẹ̀ fi mi ó gbà fún mi ní tí ó bá gbà mí ní sí ìsómi tọ́ba ṣe sọ sí adájọ́ òṣìṣẹ́ àbí oníṣiṣẹ́ lọ́yà ńkọ́ ọlọ́pàá ńkọ́ sẹ́ẹ̀mọ̀ pa ìmẹ̀bílẹ́bì ní bí lọ́yà fi ń rí sẹ́sẹ̀ àìmẹ̀bílẹ́bì ní bí tádájọ́ fi ń rí bá sì wá dé kóòtù òun ló ní tí ọmọ lọ sọ lọ́hùn àbí kò ní ní yọ lẹ́jọ́ tí ọmọ rò lọ́yà ní ó múra pé kò rí bẹ́ẹ̀ wọ́n ma wá fa wọ́n ma fẹjọ́ sí wọn ma fẹjọ́ sí wọn ṣe mọ̀ pé níbi àìda àwọn náà ní ń gbé wẹ̀rí abẹ́ẹ̀kọ́ ni àìda ní ń gbé wẹ̀rí ọ̀ralẹ̀ sixty by one twenty ẹ̀ńtọ́ ọ̀rẹ́gbẹ̀ẹ́ náà sì ra sixty by one twenty lọ́ba mú sí five feet níbi ilẹ̀ rẹ kó tó dé lọ́ba ti ṣe fẹ́ǹsì tiẹ̀ ti kú fifty five lọ́ba dé alájì ẹ̀wọ̀n kínní lọ́ba ní a mistake ni ẹ̀jẹ̀ awo fẹ́ǹsì ọ̀kẹ́ ń tán kọ́ sẹ́jà mọ́ àwọn lónìí lónìí ah, àwọn ọmọ ńlẹ̀ lọ́wọ́ fún mi ẹ wá bẹ̀rẹ̀ sí jọfà sẹ́wọ̀n kí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́pàá ọ̀dà sí lọ́yọ̀ ọ̀dà sí yóò dé bọ́lọ̀ ti dọ́mọ èèyàn lérí lẹ́nu o ẹlẹ́bi gbẹ̀bí bọ̀rọ̀ bí ọba tún wá gbẹ̀bí yóò tún wá ara wọn tí ó kún lọ́wọ́ lérí mọ́gbẹ̀bí. irú ẹ̀ pọ̀ ń ta tí a bá gbá mọ́tò rẹ̀ tuntun ẹsẹ̀ ra bí tó sì ti ń lò náà ni ọba ti dúó ní tí wọ́n pọ̀ máa sáré ni pé wá ìtẹ́ tẹ bíréèkì ẹ̀ láti tẹ bíréèkì sẹ́mọ̀ pé ń dẹ́ni tó ní mọ́tò ní kò sì tẹ bíréèkì wọ́tọ̀ wà lẹ́yìn ṣé kò ní ààlà tí wọ́n ní òfin lẹ́fẹ̀ẹ́ tó wọn wájú yóò wà ní wọ́n tẹ bíréèkì nìyí tọba wa yàrá kan wà pé kílọ̀sẹ̀lẹ̀ kankan wà pélé yín lérí wọn wà ní dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ kankan tọba wa ní rárá ọ̀rọ̀ dọ̀bálẹ̀ kọ́ tọ́mọ́tò mi sí ni àwọn tí ń parí jẹ́ ní sọ́pẹ́ sẹ́ẹ̀dọ̀ lọ ni àrí ọkàn di ẹ̀bí ọkàn di jọ́sẹ̀ ní tí ọba ṣe kọjọ́ lọ́pàá lọ́n sọ́lọ́hún bọ́lọ̀ ti dọ́mẹ̀ èèyàn nù ìgbìyànjú ọmọ èèyàn lérí ilẹ̀ níbi ọ̀rọ̀ ara wa síra wa gan ìsọ ẹ̀bi di àríní ìsìsáláre di ẹlẹ́bi sẹ́ẹ̀dí bá ti ń sẹ̀mí lérí ilẹ̀ òun náà bẹ́ẹ̀ làwọn èèyàn náà ń tírìtì ọ̀rọ̀ ẹ̀sìn tí ó ní ọ̀dà èmi ọ̀gbà níbi ikọ̀ gbà òun náà yọ máa mẹ́rin wa tọ́lẹ̀ ilẹ̀ nìkan mú wa ti sọ pé kò sí tẹ búrẹ́kì ẹ̀rí kan nu òun náà wà bẹ̀rẹ̀ sí mẹ́rin wa pé kò sí náà sí wa sóò irú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ nọ́rọ̀ ẹ̀sìn tí wọ́n fẹ́ sọ òríjínà ọ̀rọ̀ di fẹ́ẹ̀kì tí wọ́n fẹ́ kó ọ̀rọ̀ ẹnìkan dànù tí wọ́n sì mọ̀ páwọn ò lórí àrí àwọn là ń pè ní mọ̀kábírọ́n wa mujadi yóò máa jiyàn yóò sì máa ṣègbéraga ìran kanu inú ra àwọn tó ní kò sí nasikh wa mansukh ìran ẹlẹ́ẹ̀kejì ìran tí. nǹkan dàrú máa lọ́wọ́ ń ṣẹlẹ̀ lérí ilẹ̀ náà mọ́tò kan fẹ́ jáde ńkọ́ náà ọ̀kan bọ̀ wọ́n gbára wọn bí ẹnu níbi ẹgbẹ́ ẹlẹ́kùn eléyìí lè máa rò pé ọ yẹ kó dúró fún mi nì tẹ́lẹ̀ náà máa rò pé èmi ni mo ní ọ̀nà yóò dàrú mi nìkan lọ́yọ̀ pé rárá òun ò jẹ̀bi tọ́ba kílẹ̀ àsìkọ́ jẹ̀bi ni ó ṣeé ṣe kọ́ bẹ̀bẹ̀ kọ́ gbà àmọ́ kílẹ̀ àsìkọ́ ọ yẹ kó dúró fún mi nì mo ti mọ hánu eléyìí ọmọ pé à èmi mọ lọ náà wọn jọ máa jà sáré tí ò kílẹ̀ àsẹ́nìkan náà méjì kóhun ní ẹlẹ́bi kọ̀dẹ̀ kí sí kílẹ̀ àsáláre kóhun ní aláre irú ìyíhun ọ̀rọ̀ dàrú máwọn méjèèjì ní bẹ́ẹ̀ náà lórí inú sẹ̀ríà tẹ́nìkan máa wòkúra àyà yìí tá a bá ní náà ṣe kù ní lè lò sí báyìí tí ó wúlò síbí eléyìí tá a lọ ta kó yìí náà tún lè wúlò sí ibi báyìí kọyẹ kọjẹ náà Sheikh Mansur irú àwọn àyà tá a mọ̀ mú wa tá a bá ṣe tán tí àwọn àfáà tí wọ́n sọ pé náà Sheikh wa Mansur wa nínú àwọn tọrọ dàrú mọ́ lọ́wọ́ àyà wọn náà làwọn náà mú wa tí a fi ń sọ pé kò sí náà Sheikh wa Mansur ó ní àyà yẹn ọba mùsùlùmí wì àwọn Yahudi àti Nasara ní ń bá wì ẹ̀ wá ń tu fún mùsùlùmí ni yóò wádìí ká máa wádìí pé torí àwọn àyà àwọn àyà wọ̀nyí torí àwọn àwo ló fi sọ kalẹ̀ gangan àwọn ọ̀ràn kejì nu àwọn tọrọ dàrú mọ́ ní ọwọ́ odi méjì nínú àwọn tí ń sọ pé kò sí nasikh wa mansukh àwọn ọ̀ràn ẹlẹ́kẹta tí wọ́n ní kò sí nasikh wa mansukh àwọn tó da ẹ̀sìn rú àtàwọn ọmọ kéwù wọn.

yé ba bọ́ ọ̀pọ̀ fún ọmọ tí ó gbà kò sì ní máa lọ kíláàsì gbà èyí ọmọ bí ẹ bá ti ká sí láyé yẹn tó sáfàdé bẹ ọ̀dà àfẹ́yìn náà bí ẹ bá ti gbọ́ wá sí yẹn tó sáfàdé bẹ ọ̀dà àfẹ́yìn náà bí ẹ bá ń lu ìwé rẹ̀ náà ọ̀dà àfàdé náà gbogbo àwọn èèyàn tá a wí yẹn àtàwọn tí wọ́n lọ lè dọ́kọ̀ sí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ wọn dásákúlé wa tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn tí ń kásíra àwọn náà wọ́n ti di ọmọ akéwù wọn torí pé jùmùhúrì mùsùlùmí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lọ́gbà pé káàkiri náà sí wọ́n máa so ọ̀wà nínú ẹ̀sìn wa ó sì wọ́n náà lọ́wọ́ náà. tí a bá sọ̀rọ̀ jùmùhúrì mùsùlùmí kì í ṣe orí ti àwọn afárá ti di wọ́n bẹ̀rẹ̀ láti ní àdéhùn Muhammad ọ̀rọ̀ àwọn sàhárà ọ̀rọ̀ àwọn tábìlì ìwọ ń lọ bí ọwọ́ àti gbogbo àwọn afẹ́sì tó kú dédé gbogbo wọn lọ́wọ́ àwọn ọmọdé ní ẹsẹ̀ wọn kà sọ ọwọ́ nínú àlùkọ́pá tí a bá lọ wo tí a kọ́ àwọn àwòrán mùsùlùmí fi tẹ̀sí rẹ̀ tí a bá délẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀sí rẹ̀ pé wọ́n kọ́ ajúmọ́ àlùmùsùlùmí náà alájà wáàzì kí ni tuma ajúmọ́ àlùmùsùlùmí ìdúpẹ́ ní gbogbo mùsùlùmí parapọ̀ gbogbo tí jẹ́ mùsùlùmí ayé wọ́n fẹnu kò lórí pé lẹ́sẹ̀ lọ́nà sóko ewé nínú Al-Qur'an tí a bá lọ kò sí àbáwa àlùfáàrò rọ̀ sí òun náà sọ bẹ́ẹ̀ ó ní wọ̀n lẹ́sẹ̀ o níta pé lẹ́sẹ̀ lọ́nà sóko ìdẹ̀rẹ̀ jẹ́ ìzún akínan wákẹ́rọ̀ sáwọn àná ìdáná lọ́dọ̀ àwa náà mọ̀ báwọn lọ sọ̀rọ̀ wọ́n lọ ti wọ́ jáàzù àkìlẹ̀ kárínẹ́sì lọ́dọ̀ sùwọ́ lọ́dọ̀ báyìí ọ̀rọ̀ tó bára káyì sáwọn ni wọ́n á tó sáwọn à ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ká ti gbọ́ látàyè àwọn àbá títí ìsìn bí ti ṣẹlẹ̀ náà lọ. ẹ̀sìn àbáwá fáwọn àlọ́ sínú ni ó tún sọ fún mi pé wọ́n tẹ́ gbogbo àwọn òṣèlú panupọ̀ pẹ̀tẹ́kọ̀kù wọ́n panupọ̀ aláwòkú ìdẹ́sẹ̀lẹ̀ kọ̀ọ̀án wọ́n gbà pé nẹ́ẹ̀sì wọn kò sún bẹ nínú alukọ̀ọ̀án kúlọ̀ bẹ nínú alukọ̀ọ̀án. ìwọ́n mọ̀ wọ́n sẹ̀káyé òun náà sọ pé ìnà òjá ìṣòro àbẹ̀lẹ̀ wọ̀ wá kẹrùn sáwọn wọ́n àlẹ́ yìí ìjìmá òun mùsùlùmí. ó ọba mu wájú sámà tá a bá ń bọ̀ àmà kọ́rọ̀ kiri wà lẹ́yìn ìjìmá olùmùsùlùmí lẹ́yìn bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí parapọ̀ ní orí tí a bá ń mùsùlùmí parapọ̀ ní kò tí màá bá a ní ma láwọn àtayọ̀kọ̀ àti ọ̀nà sọ̀kàmí o àmọ́ ibi tí mùsùlùmí dúró ní pé nẹ́ẹ̀sì wọ́n sọ wà nínú àlùkò ha. nígbà tí sọ̀rọ̀ lọ ó fọ́ ní ìnẹ̀sọ́rọ̀ pàtó gbogbo àwọn ká pè sáràfù nínú ìjọ mùsùlùmí tí a bá ní sáràfù olórí sáràfù ní àdẹ́dọ̀wà Muhammad ó gbogbo sáràfù ní ìjọ mùsùlùmí ajimawo wọn parapọ̀ pé alá àdàn nẹ́sàkà wọ́n kọ́ àfi ṣẹ̀yí àti ìsìlámíyà káwọn wọ́n kọ́ àbíyà. ó ní nẹ́sẹ̀ wọ́n sọ ọ sí ń ṣẹlẹ̀ nínú ṣẹ̀yí àsìlámù ṣẹ̀yí àsìlámù sì mú táǹpì nẹ́sẹ̀ wọ́n sọ sẹ̀yà sàlámù mú wọn lò sí èméjì bẹ́ẹ̀. inú ni wọ́n sọ́kà sí òun nígbà tí sọ̀rọ̀ lásán wọn sọ ó ní wàlẹ́ ìmùbí ó sì sọ̀rọ̀ sáyé ọwọ́ ní wàlẹ́ ìmùbí káàmà nípa lásán wọn sọ àbí ìmùsà nǹkan ńlá ni ọ̀pọ̀ sọ́ọ̀nù náà bá bí ìjàmbá àtúnkẹ́ bìrù náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ àwọn àbá ni wọ́n ti ṣe síra sínú nẹ́ẹ̀sì wọ́n mọ̀ sùn kí wọ́n kà wọ́n ọwọ́ kà fún ọwọ́ kọ̀tà ẹ̀dá ìwọ̀n ìdè amẹ́ àṣẹlùsì sẹ́yìn wọ́n yìí páàkì yìí ni sẹ́yìn wọ́n pé ìgbà tá a nàbí lọ àwọn tó bá fà nàbí tó sẹ́kù lẹ́yìn ànẹ́bí àwọn làǹkì ní sàbí àbẹ́kọ̀ àwọn tó ti láwọn sàbí làǹkì ní páàkì àfọwọ́ kọ̀tà ẹ̀dá yìí ni ọwọ́ kọ̀tìrà sórí ọ̀dọ̀ tí ó ṣe ọwọ́ sórí ọ̀dọ̀ tábì ọtí rà parí. nígbà tó lọ ikú sàlẹ̀ àgbẹ̀ yìí se tí rà parí. àbúrò bẹ́ẹ̀ ni ikú sàlẹ̀ ọkọ̀ tí rà parí. àbúrò dà ó sàlẹ̀ sáré se tí rà parí. àbúrò jábà lè nọ hàs ọkọ̀ tí rà parí. nígbà tó lọ ikú sàlẹ̀ àgbẹ̀ yìí ọkọ̀ tí rà parí. ibùdó àbí ibùdó jòsí ibùdó àbáyé wọ gbogbo àwọn afáàfà dàpọ̀ ìkọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tábì tábì tábì tábì tábì tábì gbogbo wọn kọ́ sílẹ̀ nípa tábì ìrìnà sí wọn mọ̀ sọ. gbogbo àwọn afáàfà pàdé papọ̀ gbogbo àwọn pásítà wọn pàdé pọ̀ pé láyé tí sọlẹ̀ àhàlẹ̀ ọ̀tún fẹ́lẹ̀ kankan ayé fàṣẹ́lá kìtà àbàlá kọ́ máa ń sọ pé wọ́n fẹ́ sàlàyé tíra ọ̀dọ́ mo fẹ́ ṣètò sí àlùkò ilá àyàfi báàdà àyíyá àlùfà mílíọ̀nù nẹ́ẹ̀sì wọ́n ọgbọ̀dọ̀ lọ́ọ́ mọ àwọn àyà nẹ́ẹ̀sì wọ́n mọ̀ sí òkú tó máa ṣe ẹ̀sìn ìrù àgbọ̀ká ọ̀rọ̀ tó yẹ nínú wáyé ìjọ yẹ bí làwọn ọ̀rọ̀ mẹ́wàá ìjọ yẹ ká dìbìtì rẹ̀ ara wọn tó kàn padà dìbìtì náà àwọn àgbà ẹ̀tọ́ tó fọ́tò Abbas nínú tíra rẹ̀ kọ́kọ́kọ́ ìṣòro tíra rẹ̀ bí wọ́n kọ́ ìsàkọ́rọ̀t kìnnìún tó rọ̀ ní ìdè náwó fi ìkéyìn kúrò àlà òkú yìí wọ́n lọ ìdíjòkó ìsàkọ́rọ̀t wọ́n ní orí ìdíjòkó kìnnìún tó rọ̀ ní ìdè náwó gbogbo àwọn sàbí pátápátá ọ̀rọ̀ wọn ìdíjòkó lè gbé nẹ́ẹ̀sì wọn náà sóko bẹ́ẹ̀ nínú àlùkò kọ́lọ̀ ká sí òun yìí ní kẹ́lẹ̀ kúrọ̀ àwọn ní sẹ́ńtúrì wọn dáa jù tábẹ́ ní sẹ́ńtúrì wọn dáa jù tèmi yìí ni lẹ́yìn náà àwọn tó tẹ̀lé lẹ́yìn náà àwọn tó tẹ̀lé ó ní gbogbo àwọn tá a wí gbogbo wọn bá lọ pọ̀lú ilé náà sì wọ́n máa sún wà nínú àgbọ̀tà kọ́dà yìí ló bẹ̀ wọ́n á bẹ̀ wọ́n ẹ̀yìn wò nínú àgbọ̀tà ni wọ́n fi ń fi díẹ̀ múlẹ̀ gbogbo náà sì wọ́n máa so ọwọ́ àbá kò bá rẹ̀. ní ìgbà tí wọ́n ń dá àwáyà yìí gbogbo ẹ̀tọ́ wọn lọ́kùnrin àná yóò máa bá mi sí àwáyà yìí torí sábà pé ẹ̀yìn náà padà pàdé àwọn èèyàn tí wọ́n máa sọ fún yín pé kò sí náà sí wọ́n ẹ máa fi gbé náà bá wa fún àwáyà wọ̀nyí tọ́wọ́ bá ní kò sí náà sí wọ́n so kí láyà yìí túmọ̀ ẹ dáhùn jẹ́ máa ẹ bá mi lọ sí suwa kurat suwa kurat aya thirty nine suwa kurat aya thirty nine sẹ́ẹ̀tì sí sẹ́ẹ̀tì ọlọ́run bá ń sọ pé mi yẹ̀wò náà wò náà yẹ̀ ṣẹ́gun wò ló wà ní ìdẹ̀wò ọmọ òkìtà ọlọ́run ní yẹ̀wò náà wò náà yẹ̀ ṣá òun ọlọ́run ìtọ́wọ́ wu òun lè parẹ́ wọ́n yóò fi bìtì nítorí wọ́n sì wù òun lè fi rí ilẹ̀ wọ́n yìí náà ọ̀dọ̀ wọn wọ́n bá ohun ìkìtà ìyá tíra wà sẹ́kọ̀ọ́ lọ́yà yìí ọlọ́dún yóò wọ́n fi tọ́ bá wù òun lè fi rí òun lè pa nínú tíra wọn kí tó bá sì wù òun lè fi díẹ̀ lórí nínú tíra ọ̀dọ̀ wọn náà sì ní yá tíra wà ọ̀dọ̀ wọn náà ní yá tíra wà sẹ́yà yìí Abdullah ibn Abbas àbúrò ẹ̀kọ́ làwọn àṣẹ kí ló ń jẹ́ kí ló jẹ́ kí ló sọ lórí ayẹ àbúrò ẹ̀kọ́ làwọn àṣẹ sọ pé màá náà ó ní ìtumọ̀ ayà yẹ̀wò lọ́rùn máa yẹ̀ ṣáwó pọ̀lú bíbí tó ó ní ìtumọ̀ rẹ̀ ń gbé yẹ̀wò lọ́rùn máa yẹ̀ ṣáwó ní àdábìlì fọyẹ̀ àbó bìbá dídí àwọn bìgé bìbá dídí ó ní ìtumọ̀ ó ní màá náà ìtumọ̀ ayà yìí pé yẹ̀kú lọ́rùn mọ́ ẹ̀ṣá o mẹ́ àkáàmì ìtọ́ bá wọlé wọ́n bá nù dájọ́ tó fún ẹ̀dá yóò máa há dànù tọ́ bá wọlé wọn kọ́ fẹ́ dànù dájọ́ tó fẹ́ dànù dájọ́ tó ìdájọ́ tó fún ọgbọ́n ṣẹ́gi ni yóò há dànù fọyẹ̀ sáà yóò wá yóò há ìbádàlẹ̀ bóyá kó mú mi ìwà kó mi jà lè yí ọ̀há àwọn òdèlè àbíkọ́ ádámù kọ́mọ mi tí ó fi dàrọ ẹ̀ wá wà ní bíbí tù mẹ́rẹ̀ àṣà tọ́wọ́ sì wọ́n náà àṣìdájọ́ mi a fìdí ìdájọ́ yẹn múlẹ̀ fàlàyé wò kò ní ha wọ́dà yẹn sáwò kò ní kò ní fi mí jàrọ̀ rẹ̀ wà ìdá ummul kitab ọ̀dọ́ lọ́wọ́ ìyá síra wa ìdá máa yẹn sá wà ìbá dé mí nà láàyè gbogbo ìjọ́ máa jàrọ̀ tí ó máa dànù ọdún ìdílé rẹ̀ wà ẹ̀dàkùn jẹ̀mọ́ nígbà tá a ká àyà sọ́ọ̀tù rat tó wà ní àyà thirty nine tọ́lọ̀ sọ pé ìwọ lọ́rùn náà yẹ ṣàwò wọ̀nyẹ́ bèbè jù tí a fà wá Abdullahi bin Abbas tó sọ̀rọ̀ yìí lóye àlàyé tá a fà wá sí lóye yìí kí láyà yìí túmọ̀. Yorùbá àlàyé ibùdó àbá ti sẹ́wọ̀n sábẹ́ yìí àbí sábẹ́ kọ́ òun làbẹ́ ti sàdúrà fọ́sọ́nà ọmọ fífún ayé àgbàfáàsì ní musaabe nígbà tí ọwọ́ àṣàgbò yẹ ayà yìí sẹ́ni ẹlẹgbẹ́ kura mi yà ọ̀sán mi lọ sẹ́ni ẹlẹgbẹ́ kura mi yà ọ̀sán mi lọ abẹ́rẹ́ àwọn ọ̀sán sọ pé ìtọ́nà ń sọ bí ayà yìí gbé ìtọ́wọ́ òwò náà nínú ìdájọ́ òwò ọ̀hà dáná òun ló fi yí ìjà rẹ̀ òun ló fi yí ìjà rẹ̀ ìtọ́wọ́ sì wò olùmọ̀ ọlọ́run tíra wà ìhà sì ní jíjà pọ̀ sí ní nínú ayé àlùkùránì òun lè wọlé sí ó lè tọ́ ọba wọn nínú. sẹ́kúndà wà bẹ́ẹ̀ fúnra fúnra wá sí àwọn èyí tí ó yẹ wọn pé nínú àlùkùránì lẹ́sẹ̀ ọwọ́ abẹ nígbà sáré bá wọn sọ̀rọ̀ àwọn àti ọba ní kò sí lẹ́sẹ̀ wọn mọ̀ sóò sóò ń kó sàdúrà fún un àwọn òǹkà àkùrá nìkan lè àkókò yìí ìjọba ẹ̀kọ́ nù ni ó pè ní alọ́hu alùpàpọ̀ ṣé táwọn ọdún náà bá ti sọ yìí ọ̀gọ̀rọ̀ sàbí sọ àbá wa kọ̀dájà ètò náà sọ lẹ́nu ibù sẹ́yìn ètò náà sọ lẹ́nu ibù jùlẹ̀ ètò náà sọ lẹ́nu lórí àyà ìyẹ̀wòlọ́hùn náà yẹ ṣẹ́wó wọlé bíbí wọn náà yà lópa àyájọ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ náà kúrò ní lọ́lọ́run bá wí àyà kan ẹ bá lọ́lọ́run kọ́ àyà suratul Nahl. Surah An-Nahl ayah 101 Surah An-Nahl ayah 101 ọlọ́run sọ pé pé wọ́n ìdá bàdẹ́nà ayata makana ayati wallahu a'lam bima yanzilu qalu innama anta muftari innama anta muftari ẹgbẹ́ ọjọ́ àwọn ọmọ ayọ̀ ọlọ́ni wọ̀nyìnbá àjẹ́nà táwọn ọlọ́run bá já ọ̀rọ̀ ayẹ̀tà ayẹ̀tà màkánà ayẹ̀tì ta fisáyè ayà mi táwọn ọlọ́run bá já ọ̀rọ̀ ayẹ̀tà tá a wá fisáyè ayà mi wà lọ́wọ́ àlọ́ bí màá yẹ ń sè ọlọ́run bá fún ẹ lọ́mọ kí lòun sọ̀kalẹ̀ kọ́ọ̀lù bàbá tí wàá sí báwọn kọ́ọ̀lù àwọn àwọn ọmọ sọ pé ìnana ẹ̀ńtà wọn ṣe ìwà níbi tó máa yà yíwá ìwọ lòpọ̀ ìwà níbi tó máa yà wọ́n ní ìwọ lòpọ̀ ìtumọ̀ ẹni kọ́nà ń gbé yíwá náà yà yígbé òun ọlọ́run òun ọmọ máa yà kan òun ọmọ fi já rọ ayà mi òun ló sì máa tó ń ṣe o amadu wa nani bá ń kà fún wa òkúrọ ní wọn bá segin ní wọn máa gbọ́ ẹ dàgbọn tó yọ lọ́run pẹ̀lú àkọyé ayà yìí sọ túmọ̀ náà sì wọn máa sọ àbí tó túmọ̀ rẹ ọlọ́run fún ẹ̀dá fún ẹ̀kọ́ ọmọ afáyà àtàjà lọ ayà owó sì ló máa tó ń sọ̀rọ̀ ẹ̀ àwọn ọmọ àti ẹ̀dá gbogbo ọmọ ọmọ pẹ̀ ọ́ ọ̀tọ́mọ́tíkálì ìtọ́nà tí kò wọ́n máa pàdé lóko ọ́ àwọn tí wọ́n máa gbólógbó ọ̀hún ní tó láti àwọn ọ̀rọ̀ yìí olórí ta tó máa rán nẹ́ẹ̀sì lọ́rùn sí òbí wì ọ̀rọ̀ tó yẹ láti parí ká ló sọ̀rọ̀ ní orí ẹ̀mí nígbà tẹ́lẹ̀ wá wà láyé kálukú á lè sọ̀kalẹ̀ táwọn kan sì láyàláyà tí wọ́n sì orúkọ sálẹ́bí bí òkúrọ́ ní ọ́ òkúrọ́ ní ọ́ ọ̀tọ̀mọ́síkálì àwọn náà lọ́mọ wọn lọ́mọ wọn wọn ò sì ní palẹ́tàlì kí akọ́lọ́ wí sí kí ni kí n tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ànábi bá ànábi bá lọ fún ẹni tí ó ṣẹlẹ̀ ó burú bẹ́ẹ̀ lọ. tọ́lá sì kúta náà lè jí sí àyà òní ìmáìlì lágbà làkìlà lágbà ìbẹ̀rù ọlọ́wọ́ alẹ́ ní àwọn èèyàn ó ti mú lásìkò náà ti wọlé lágbà ìbẹ̀rù ọlọ́run bá wọn tì sí òní bá ìmọ̀ nígbà wọn tí ò lè bá ìkáyà sókè tìgbà ọlọ́run tí sí ò lè bá nígbà wọn wá sọ pé nínú nínú àsìkò nínú àsìkò ni àsìkò yìí náà yóò fi ní làyọ̀ gbà wọn tí wọn máa sọ àsìkò yìí làyọ̀ gbà wọn tí wọn máa sọ. bí ẹ bá wọ àyà yẹn kí n túmọ̀ pé nọ́ọ̀sì wa máa sọ ọ wà nínú ọ̀dà àyà mi lò táwọn àyà ń dà mí ẹ̀yọ̀ fún mẹ́ta sí ọ wà nínú ọ̀dà ẹlọ sọ́dọ̀ bàbá àyà one oh six sọ́dọ̀ bàbá àyà one oh six kí lọ́ba mi sọ bẹ́ẹ̀ ọlọ́ni máa ń sà ní àyà tì àwọn ọdún sí a náà ti lè fẹ́ rìn bí ha àwọn méjì ha ọba mi ní mọ́nẹ́sà ní àyà tì èyí tá a bá ha nínú ọ̀rọ̀ tá a ti sọ àyà tá a sọ kalẹ̀ tá a ha àwòránṣe àbágbàwò ànábì lábì rẹ̀ àjẹkọ̀ ọ̀rántí ẹ̀ mọ́ ọlọ́wà ni náà ti ìka èrè mìíràn èyí tó lóore jùlọ láàbò wa àwòránṣe àbí ká tó múlẹ̀ náà wà. mọ́nẹ́sà iná wọ́ọ́rọ̀ bá a àbí mẹ́sìn náà kọ́ táwọn mẹ́sìn wá ọlọ́wà náà mẹ́sìn náà ìta bá a ní àyà tí kí ni tuma àyà sáré yàtọ̀ ẹ̀kọ́ ní ní àyà tí a sọ fún ẹ yìí àbá àwọn sẹ́yìn ọ̀ ọlọ́wọ́ bá lábẹ́ ayé gbogbo kẹ́lẹ́ ẹ dàpọ̀ ayé ń sìn kan nísìn ó tún wá ní àmọ́lẹ̀ ẹ̀kọ́ ní àmọ́lẹ̀ ọ̀tún bàbá àyà wa kó sì gbé mẹ́rin sàkpẹ̀ àyà tí àwọn oníṣẹ́ náà ti ẹ̀rú bí ní àwọn oníṣẹ́ yà á làǹkà làǹkà nàlọ́ àlàkùn ìṣẹ́yìn c'est à que le ọ̀tún kò sí náà ti wọ́n máa sùn lé sí wọ́n yóò yíwa bá wọn lára àti sí kọ́ ẹbí tí wọ́n lè kọ́ sọ yẹ kí wọ́n tó lù lù lù ẹ bá wà lẹ́nu lọ kọ́lọ̀ náà tẹ̀mẹ́lẹ̀ pé mẹ́lẹ́ sàkàmì ayé ti àwọn olùsí à náà fi lè rẹ́yìn bí a àwọn bíbí a báwo ló bá ayé àkàdà lọ àbá àgbàyí lábìyẹ èyí kọ́ da jùlọ wà mú wa àbí ká tó wúrẹ̀ náà. alamtala de nà máa alẹ́ àbúrò ìṣẹ̀lẹ̀ sẹ́ẹ̀mọ̀ fọlọ́wọ́n ọba àdéjọ́lá ọlágbára lórí gbogbo nǹkan yìí lọ́wọ́ àdéjọ́lá lórí gbogbo nínú àwọn àyà yìí. ọ̀pọ̀ nínú àlùkò àrà ó ní mélòó tí mo mú wa sí ẹni àyà yìí gẹ́gẹ́ náà sún lọ́ọ̀rẹ́ náà sún lọ́ọ̀rẹ́ àyà tó kílíà ní fi ìjà wá sí àdínẹ́sẹ̀ tó gbé lẹ́sẹ̀kẹ̀ Kùránì dé Kùránì tí ó yọ ọmọ yìí wá pé bọ́lá ọba àáyà kàdà nínú Al-Kùránì nínú Al-Kùránì ló ti mú orílẹ̀-èdè sáàmì dáyà ti ọ̀hún ti àdáàtì kí ni túmọ̀ dáàtì àwọn ọlọ́run mú wá ìfẹ́ yìí ní ìtọ́jà jù lọ àwọn fífi àbíwẹ̀ náà láti mọ́ wa. tí àwọn báyà yìí ló ti ọ̀dà ìyóyè wa pé gbogbo nẹ́sì nẹ́ẹ̀sì wọ́n so nínú ọjọ́ ewé àbí kọjá ìtòsí níní ọ̀dà ìjọba kó lẹ́nu kó sì wá dìde tí ó wà ní kò sí nẹ́ẹ̀sì wọ́n so tẹ́bà lọ́nà tó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá eré ibi tí mo tù sí ni wọ́n ti kí ni bí wọ́n bá sọ àwọn tí wọ́n ní kò sí nẹ́ẹ̀sì wọ́n so ẹwà wọ́n bí ẹni tu ẹ̀yin gbóhùn ìpínkọ̀ àti ọkọ̀sí ọmọ ẹ̀sán ọmọ ọ̀sán nígbà wọn di ayé àti wọn ọlọ́run sọ pé máa ń sábà mi ayé àti wọn níta abára rẹ̀ nínú ayé àwọn ń sè abáàgbà yín lágbèrè ṣé ìmọ̀ tí wọ́n jẹ́ ń gbà wọ́n lágbèrè ìtumọ̀ ẹni pé kọ́mọ̀sì kíkà mọ́ kọ́mọ̀sì nínú kíkà mọ́ bí ẹ má kà mọ́ àfẹ́fẹ́ kà mọ́ irú ayé àṣẹ ìwọ́ṣe ìlàtú ìlàtà náà àwọn ọlọ́mọ kẹ̀kẹ́ ká mọ̀ torí bàtà wà kó tunu sí ààyè etí wọ́n tún ní pé máa wò á ká ha fáínálì wà tẹ́ kọ́ a àbí ká fi ilẹ̀ ọmọ sí lápọ̀ọ́lẹ̀ náà ìtumọ̀ ní sí àná àwọn tó wá jẹ́ tẹ́lẹ̀ kò sọ́sọ́ pé àwọn ètò wọn ni àyàwó yìí ni ìtọ́wọ́n gbà lé lọ́kọ́ ọlọ́run ti sọ pé náà ti fẹ́ ìlera á mú ìtọ́jà jùlọ fún àwọn òbí tìlẹ̀ àá àbí kámúrú ẹ̀ náà wà fún wọn ní àkùrá ní ọ̀rọ̀ òun ní ẹ̀yìn ọ̀sẹ̀ wa ẹ náà mú wọn ti sọ ayà ìgbà rẹ̀ fúra wọn wà ayà kébù wọn á yà wọn á kọ ọ̀rọ̀ káwọn àti ìjìlá ni ìtọ́lọ̀tọ̀ bí máa ń sàmì ní ayà tì gbogbo àwọn àtàwọn àtàsọ̀rọ̀ àyà ìjìlá àtàsọ̀rọ̀ àyè ká bá àdà lọ́lẹ̀. أو نسيا أبالي كي بدي أدور سنجيلا نأتي بخير منها أم يوافقني أو مثلها أم يتلقى أبي تطير يتمنى ṣé inú àkàrà ilé wa inú ìjẹ́ ilé wa káwọn ọmọ sọ̀rọ̀ láyà yìí lẹ́bi ìbáwọn ti ẹ̀jẹ̀ ń pè ní àwílú àgbàrin nínú tẹ̀síl tí wọ́n bá sọ tẹ̀síl lọ́kọ̀ọ́ wọ́n máa ń pè kíní kan ní àtàwílú ọ̀rí wọ́n tàwé ìlú àgbáyé ìtumọ̀ téèyàn bá tún fún nǹkan tó súnmọ́ kó wọ̀nyí àti ìtumọ̀ téèyàn ó tún fún tí ó jìnà sí ti ayé ẹ̀ wọ̀nyí sẹ́ẹ̀fẹ́ ká tún bàbá wà sí ìlà rẹ̀ kí ló ṣe náà bá tún lọ́dún báyìí kí ló ṣe táwọn ọlọ́run bá sọ̀rọ̀ lọ́dún báyìí àbúrò ni àwọn olóògbé àná lẹ́sí mùsùlùmí ni ń wọ́n lọ́dún bá sọ̀rọ̀ ó ní wọ́n ní sàkàlẹ̀ àwọn mùsùlùmí náà tó lé àníbi tó bá sọ níbi tó bá sọ ayé àdìgbò tó ń wá ọdún ẹ̀dá ẹ̀mí ẹ̀dá ẹ̀mí ayé wọ́n lè yá kí n máa gbogbo ní ẹ̀yìn sẹ́yìn kọ́lọ̀ máa ṣe lẹ́sìn ọ̀rọ̀ sùn fún ìdájọ́ rẹ̀ lédè ẹ̀dá rẹ̀ kì í ṣe bí wá ló ti bẹ̀rẹ̀ kì í ṣe kí ni. wọ́n máa lọ́kọ́ gbajúmọ̀ rẹ̀ Ibrahim ti gba sófù ṣáájú Muhammad Musa gba àkàwá ṣáájú Muhammad abẹ́kọ́ ni Isa sì gba ìdíje ṣáájú Zabura Dawuda ń bẹ ṣáájú Muhammad kọ́ ló máa sọ fáwọn tí ọba àwọn ànábì sí bí ẹ sí i ọ̀dọ̀ ẹ̀ tún ṣèlímọ̀ ìdílé kí ètò ọlọ́run níbi gbogbo tíra ìdílé ṣe má lù wáyé ètò ọlọ́run níbi kíni kì í ṣe mú àwọn ẹgbẹ́ ìtọ́sáájú náà ó ṣe nẹ́sì lọ́rùn sóhùn lórí tiwọn náà kìí ṣe ní àdúgbò ìlú sẹ́yìn ló ti lẹ̀. ń bọ̀ wá sí ìgbà sínú àtàwọn tó ṣe wẹ̀ tó ṣe wẹ̀ sínú ìjì tó ṣe wẹ̀ sínú sẹ́kúrà dáúdà kí lámà ti bí àgbòrá yìí náà ajásí súnà ọlọ́run bíbí ń bá ẹ̀dá lónà kọ́lẹ̀ ẹ̀rọ ọmọ àgbàrá fẹ́ẹ̀lì tí mo sọ ẹ̀rọ sọ́ọ̀tù nìsà àyà 160 sọ́ọ̀tù nìsà àyà 160 sẹ́ẹ̀tì rẹ̀ sẹ́ẹ̀tì sọ́ọ̀tù nìsà àyà 160 abáfẹ́ náà ẹ̀rọ ẹ̀hàbí tí mo bá wà ní abáfẹ́ náà ẹ̀jẹ̀ ti sùn ọlọ́run wa sàlẹ̀ máa lọ́jà àbẹ́ndí sí bàbá mi ẹ̀ẹ́dì mi sẹ́mà àbáàkẹ́ mọ ìdí jí mẹ́nu ọ̀rọ̀ wọn ẹ bá mi pé àbá mi wọ ẹni wọn àbá mi àbá mi ti dà wọ́n ẹni ẹ bá lè sèdí àwọn ilé púpọ̀ pẹ̀lú àwọn ilé àkọ́kọ́ sọ̀rọ̀sì èyí tá a jáde lọ èyí mọ sọ̀rọ̀ wákàtí méjì àbọ̀ wákàtí méjì àbọ̀ mi sọ̀rọ̀ èyí tó tó tó tó tó dé ní sèé nù mí ẹ̀sùn ọ̀dà wẹ́lẹ̀ àlọ́ pàtí ẹ bá ẹ hàbí tí máa ka kọ́ra yọ̀ wọn. wúlò wa sọ́lá tó kí ni àyà kí ni ọlọ́run sọ bẹ́ẹ̀ máa gbọ́ ọlọ́run wà bẹ́ẹ̀ tó lè mi mí nà lè dín nà á dún. حرمنا عليهم طيبات أحلت لهم حرمنا عليهم طيبات أحلت لهم وصف ذلك وني كل ما صدق كان وما قال كنت مامون ìdájọ́ mi wà kìí sí gbogbo àwọn àdébì tó ṣáájú náà pété ń ṣe pẹ̀lú wọn lẹ́nu súnà tí ẹ̀ nù kí ni wọ́n fà tọ́lọ̀ fi ń ṣe àwọn nǹkan lẹ́yìn kí n padà sọ reason tí ọlọ́run fi ń ṣe ọba mi ní wàbíbílẹ̀mì mínà lẹ́bí ìnà àádùn torí àbùsí tí àwọn tọ́jú ẹ̀rù bí ń ṣe wàbíbílẹ̀mì mínà lẹ́bí ìnà àádùn torí àbùsí tí ń wá lọ́dọ̀ àwọn tọ́jú ẹ̀rù bí ń ṣe. حرمنا عليهم طيبات أحلت لهم حرمنا عليهم طيبات أحلت لهم àwọn kankan bẹ tó jẹ nǹkan tí ó jẹ mímọ́ tá a ti ṣe lẹ́tọ̀ọ́ fún wa tẹ́tẹ́lẹ̀ àmọ́ torí àbòsí tí wọ́n ń ṣe àwa sọ di ìwọ̀ fún wọn àwọn tó yẹ ìwúrí àwọn kankan bẹ tí ó jẹ nǹkan táwọn ọlọ́run sì ṣe lẹ́tọ̀ọ́ pé ẹ máa ṣe é nígbà wọn wá bẹ̀rẹ̀ àbòsí àwọn ọlọ́run wá sọ nǹkan yé ní èrò fún èrò tó ti máa yà wọ́n yé fàbíbélmi nínú ẹ̀lẹ́dí iná ààbò nítorí àbòsí táwọn tó lé ẹ̀wù ní í sí haramna alẹ́ ìhẹ̀wò àwọn ọlọ́run ṣe ní àràmù fún wọn kí la ṣe ní àràmù ọ̀yìn bá ti àwọn kankan kọ́ mọ́ òfin dàtí láwọn tá a ṣe ní ẹ̀tọ́ fún wọn tẹ́ẹ̀ tẹ́lẹ̀ abalẹ̀ wa sórí nítorí ẹ̀dá kù kí wọ́n sọ pé kò ní ẹ̀ máa ṣe o o kí ni yín náà kí ni yín náà àwọn olùkọ́ kọ́nà ọmọ sí lẹ́sìn ọmọ sọ níbi gbogbo tí ara rẹ̀ ní ti sí gbogbo òjò ní sì sí fún gbogbo àdéhùn ló sì wá ní sí fún ọlọ́run kí àdéhùn ayà yìí gbé fàmìlínú mi bínà lèmi nà áàrú àrọ́nà àléhìn tó yìnbá tí òhìn láti láwọn nítorí àkùsí táwọn tó jẹ́ ìyẹ̀wò jí sí àwọn kankan bẹ tá a ti ṣe lẹ́tọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ á padà sókè ìwọ̀ fún wọn kọ́nà wọn sọ ayà kalẹ̀ nìkan ilé ìmúṣe ilé ẹ̀kọ́ wo wọ́n ti wá ń ṣe lọ nígbà tí wọ́n sọ ayà kalẹ̀ tó mọ sọ ní kí ló ṣe wọn kí ọlọ́run ṣe wọn ó sì sọ ní ṣètò ìṣe náà sí olótòrí àbòjá gẹ́gẹ́ nígbà ọlọ́run ṣe yóò máa wọ̀ yẹ̀wò ní Musa ni wọ́n ń sin wọn wọ̀nyí sá tí ń jẹ́ sí pé ọlọ́run ń sọ òfin yẹn ní pè kálẹ̀ tó wáyé tó lọ kó ti di ìṣe mẹ́sẹ̀ wọnà sóò fún olùsọ̀wárí sí bàbá sọ́ba tó sọ àtọ́ bá kalẹ̀ tí mẹ́sẹ̀ wọnà sóò wà lẹ̀ tó sọ ìjì ní kalẹ̀ tí mẹ́sẹ̀ wọnà sóò wà lẹ̀ sọ́wọ́n ní ọ̀sán bá kalẹ̀ àlẹ́ ní mẹ́sẹ̀ ẹ bá kó lẹ́nu ọ̀sán lọ́kọ̀ wáyé ẹ àwọn àyà bẹ́ẹ̀ ni òun ni mo ń gbìyànjú láti fi ìdí rẹ̀ múlẹ̀ afáwa alifáwọn rọ̀ sí ó bọ́ sínú alukur'an lẹ́yìn ìgbà tó mú àyà tí ń bẹ ní ọ̀tọ̀ lọ́kàrà wa táàbí ní máa ń ní sàfihàn àyà tí àwọn olùsè ha náà ti fẹ́ fẹ́ rìn mẹ́yà ó mú ti sọ́ọ̀tù náà wá tọ́wọ́ sọ pé ìlànà àyà tẹ̀ màkánà àyà tẹ̀ mú. والله أعلم بما ينزل والله أعلم بما ينزل بما ينزل بما ينزل من خلقه إضافة بما ينزل قالوا إنما أنت مرسل lẹ́yìn ìgbà tí afọwọ́ fọ́ọ̀rù nínú ọ̀rọ̀ sí tó mú àyà méjèèjì wá tán ó tún wá mú àwọn àyà mẹ́rin ní ìwá tí fi ń ṣe lé ní gbé nẹ́sìn kọ́nà sókó wà nínú alukur'an ọmọ alukur'an kọ́dá ayà mẹ́rin pẹ̀lú ọ̀rọ̀ fáwọn jẹ́nẹ̀rọ̀sì kọ́dá dúró wọ́n wá fẹ́ kó sínú ẹ̀rí nínú alukur'an tó gbé lẹ́sẹ̀ wọ́n mọ̀ sọ́wọ́ wà nínú alukur'an àmọ́ ayà mẹ́rin wá wọ́n lè fọ̀rọ̀ fáwọn jẹ́nẹ̀rọ̀sì tó tún kó àwọn ayà mẹ́rin pẹ̀tẹ́ wá mọ́ fọ̀rọ̀ tiẹ̀ sẹ́yìn àmọ́ ayà ìlọ́bí àwọn ayà mẹ́rin tí ó kó wáyé wá fẹ́ kó síbi àwọn tí wọ́n ní nẹ́sìkò wà mọ̀ sọ́kò wà lẹ́yìn ìgbà tí wọ́n mú àyàwó tán náà kò hàn ṣe mọ̀ pé àwọn tí wọ́n sọ pé kò sí nẹ́sìkò wà mọ̀ sọ́kò nínú ẹ̀rí wọn tí wọ́n mú wá ní pé ṣe é fẹ́ sọ pé ọlọ́wọ́ ọ̀gá ti ń sin ní sọ́rọ̀ wá jẹ́ olóńgbà. ìjọ àìgbà ẹtúmọ̀sí mọ́ owó ìgbà tó ní ẹmọ́ sí lọ́wọ́ sí ọ̀nà títí àbíkọ̀ ọmọ ìsọ́ ti ẹ̀kún yìí tó fún wa lókún ní ẹmọ́ sí ìwé ní ibi kí ìgbà tó yẹ sóde èyí ò láyà nu ọ̀rọ̀ làákà yìí tí làákà yìí tó bá bínú ọmọ ọlọ́bíà orúkọ máa ti ẹni bó lẹ́sìn sọ pé ọmọ ti ń ṣe tí wọ́n máa wí ìgbà tó ń gbó nǹkan tó fún wa èyí ò ló bí káwọn àbá tó mú ọ̀rọ̀ làákà ìwà tí ó bí yàwó yẹn bíà àìfọ́nà bàbá ṣe tó ṣe òun ní àlàáfíà òde báyìí wọ́n bàbá ṣe àlàáfíà òde ní òde báyìí ni wọ́n ti sàlàyé fún wa pé nínú làákà ìlú jẹ́nà ọba pé dáadáa kò sí tí yóò sọ fún wa pé nẹ́ẹ̀sì wa mọ̀ sóò kò sí làákà ìtọ́ba jìnnà ò lè takò torí sábà bí làákà ìtọ́ba jìnnà lára àwọn ẹ̀dẹ́ náà fún ẹ̀dá náà fún àwa ó ti lè yí kílé yìí dáa lónìí ọmọ dà fọlá abẹ́kọ́ni abẹ́kọ́ni wọn làákà ìtọ́ jìnnà sẹ́yìn kankan náà ni wọn dá lọ́wọ́ kan náà ni wọn náà wọn lè kọ́ ka eré ìkọ́dà fún wa yóò ṣe òfin rẹ̀ tó bá tó lè yóò kò lè dáa fún wa wọn yóò tó bá rọ òfin náà iṣẹ́ ń jásí pé ńgbà tọ́mọ rẹ lọ sùkú ọwọ́ yunifọ́ọ̀mù ìgbà tó dá yín wọlé kó o ṣe jọ́ máa ń gbé yunifọ́ọ̀mù ṣe káàkiri ó rí pé ìwọ̀n ọ̀gbà tí ó gbà sí ọwọ́ sọ ní fún un náà láàkàyè tiẹ̀ náà débi gbogbo náà ká ìtọ́ba ní tọ́gbọ́ wo yunifọ́ọ̀mù kí náà wọ́n fà rọ̀ rẹ̀ kí yóò yọ wò mí rẹ̀ tẹ̀sí tó yọ pa lọ ọ̀sọ̀ làákàyè mọ́gbà tó dáa làákàyè mọ́gbà tí ò sí kiri tí ọ̀rọ̀ ọlọ́run náà ti mọ̀ ọlọ́run náà tó tó yẹ wá lásìkò tó fà wọ́n kalẹ̀ kó tún wá mọ̀nà nínú yìí wá lásìkò tó sọ èkejì kalẹ̀ kò sínú gbéra káyọ̀ ọlọ́run òwe àwọn ọlọ́run tó dé ọlọ́run bá ń wá nǹkan kọ̀ọ̀kan tó bá wa mu lásìkò kọ̀ọ̀kan ní bí sọ lásìkò wà máa tún wò kalẹ̀ òdìbí ẹlẹ́ẹ̀kejì sẹ́wọ̀n pé téèyàn bá ní nǹkan tó sì máa kó òun lòun láti rí wọn wọ́n bá ti mú yọ̀ọ̀kan lọ́wọ́ ti wọ́ ẹ́ lápẹ̀ yìí wọlé sí o ní ọmọ bẹ́ẹ̀ ni márùn àtẹ̀tọ́wọ́ kọ̀ ọ́n kápá lórí gbogbo wọn lẹ́kọ̀ọ́ o lè lọ́mọ pé látòlí lọ bọ́kẹ́ kẹ́ máa jí lásùbà ẹ máa jí láti fà ẹ máa lọ sí tìláwà tí ó fi dà sùn lẹ́gbàá yìí a mọ̀ wá lè ní tìláwà yìí wọ̀ kọ́ná tọ́wọ́ lọ sọ́la ẹ máa jí láti sísì ẹ máa jí láti wọ̀ ìwọ ló ní nǹkan rẹ wọ́n bá ti wọ́n ló ṣe ní ọlọ́run ni wọ́n bá ti gbé ìrànlọ́wọ́ ọlọ́run ni wọ́n bá ti gbé ìrànlọ́wọ́ ọ̀rọ̀ bí wọ́n sọ ọ̀nà kọ́ àkànyí fi wá sọ láyé tí ó lè ṣe tó lè fi wá sọ látó ju òun náà lọ sí ẹgbẹ́ gbọ́dá lọ́wọ́ náà ni abẹ́rẹ́ sọ pé ọlọ́run lè ṣe ní orí wa nígbà tí wọ́n nàbá ní wọ́n tó lè dé lọ́wọ́ wọn ló ṣe kéré lóko yá ni ó lè wọ́n kọ́ lọ́sẹ̀ méjì kó fi kálẹ̀ ọmọdé o lè máa lu lọ́kàn sí ara wọn ó bá ti wọ́n lọ́mọ àwọn ọmọ ara rẹ ó bá ti wọ́n lọ́mọ yóò pa òfin rí wa ní tó bá náà ká ìwúrí dé yòó lo tó bá ní bó bá ti wú lọ nínú tó bá náà ká ìwúrí kọ́lọ́mù ó pàṣẹ tó bá wù ní àwa tó ní bó bá ti wú lọ ọlọ́run wọn pàṣẹ ìkúlẹ̀ ló parí ìyẹ̀wò tó pa ọ̀la gbogbo fún orí àwọn sọ̀kọ́ ọdún kan kò sí táàzì àmàzí àti ntọ́ba fẹ́ ni ó ṣe lórí àwa tí ọba ni nínú làákàyè làákàyè gbà wọlé àbí gbà wọlé lẹ́yìn náà ọlọ́wọ́n bá máa ń wò nígbà míì ọ̀rọ̀ kẹta mu yìí máa ń wò nígbà míì èwo ni ó jẹ dáadáa fáwọn ẹrù yìí èwo ni ó jẹ dáadáa fáwọn ẹrù yìí tọ́ba kó sóbì kan tọ́ba ìdí kò ní dáa fún wọn yóò tó apá rẹ̀ yóò tẹ̀lé ní yóò tẹ̀lé ní yóò tẹ̀lé ní ẹ wo bí ọ̀rọ̀ sí náà lórí ọ̀rọ̀ sí náà kálófin ìgbà nìkan ọlọ́pàá sí i ń bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tí a bá nà lọ́wọ́ méjì bíláà láti ó dìde tí wọ́n ti yẹn náà lọ sí i lórí kò ju ọgọ́rùn-ún méjì lọ pẹ̀lú wọn náà wọn náà kò máa lọ wọ́n kù sí mi lọ́la kọ́lẹ̀ nínú wọn ní nàlẹ́ gbàsílẹ̀ lẹ́fẹ̀ẹ́ wá àwọn bàbá wọn fún kù sí kẹ́kọ̀ọ́ pé rìsọ́ọ̀tì fún un sí ikú ní fẹ́fẹ́sì gbogbo ẹni gbogbo èyí kí èèyàn nítòsójú tèmi rí tọ́ba sí òǹgẹ̀ ni wọ́n ti lẹ̀ kó fóòsì náà ní kòrókòrò báyìí tó lè bá tẹ̀ ìdílé yọ̀sà torí bíbí òkú ní dáadáa wọ́n wà kò sẹ́nìkan tí wọ́n kíyàwó ẹ̀ mọ́lẹ̀ tí wọ́n bá bá sùn tí bá ń rí ẹni tó kíyàwó ẹ̀ mọ́lẹ̀ láti ká wọn lọ́wọ́ ibi kò ní yọrù sí tó bá gbàgbé ọ̀rọ̀ náà ìjọ méjì tó bá fojú kìíní ìbànújẹ́ tí ó mọ̀ sí méjì kò ní dára rẹ̀ àbí mo gbọ́ ni ìyàwó gan tí a bá sùn gan òun ló bí ẹni wọn sẹ́nu pé wọ́n ẹni tí wọ́n sàkóso fún tí a bá lóde sùn ibi àlàáfíà wà ní tọ́lọ́wọ́n fi jẹ́ kí bàbájẹ́ yóò dé ní kọ́nà fojú kan àwọn méjèèjì bàbá ló ṣeré àlejò wọn tí wọ́n padà lẹ́yìn kíní tí wọ́n padà lẹ́yìn kejì àlàáfíà ọ̀bẹ̀rẹ̀ tó ní ìyàwó yóò fà láàyè bẹ́ẹ̀ lábẹ́ kọ́ ẹ̀sìn ìmúdájọ́ ọlọ́run ẹni tí ò níyàwó ẹni tí ò lọ́kọ́ ní ọba ṣèṣì náà pẹ̀lú ara wọn bàbá tó bímọ bí olùgbé kò wọ́n yọ ọmọ àwọn yóò kàn káàtì ẹ̀sìn pé ó ṣe mistake tó ṣe kọ́rọ̀ owó kan tí ọba ti nínú tí ọba ní ọlọ́run ni wọ́n pa àwọn ilé ìdìbò ni wọ́n dàgbà ní oríbi nínà wọn làlàáfíà wà àwọn èyí tí wọ́n ti fẹ́ra wọn sílẹ̀ tó ti di bí àwọn òbí tó kọ sí dáwọ́ yẹn ni lẹ́yìn tí wọ́n kì í mẹ́lẹ̀ ìbànújẹ́ máa lọ́nà sí wọn palẹ̀ máa ń lé yìí dáadáa tó bí wọn lọ́nà sí síbẹ̀ dáadáa tó bí wọn lọ́nà sí síbẹ̀ àwọn àdájọ́ ìwọ́n wọn yí pẹ̀lú tí ọba dáadáa fẹ́ wú èyí náà ń paná sí ọmọọsọ lọ́lọ́bì tí ọkọ̀ bá kú ó gbé lọ́dún kan. ọlọ́run padà yí pé tó lè bá gbé ní ó ṣeé ṣe kó má lè kíkà fún jíjẹ owó ó ṣeé ṣe kó ara rẹ̀ ó ṣeé ṣe kó má kó má rẹ̀ kéré ní kí mọ̀lẹ́bí ọkọ̀ mọ̀lẹ́bí tiẹ̀ náà má yà sí máa ọlọ́run yìí dáadáa bẹ̀ kéré tí kò wọ́n sọ lóṣù lẹ́yìn àti wọ́n sì sọ́dà bí ọba sí àwọn nẹ́ẹ̀sì ìwámọ̀sọ tọ́lọ̀ wọn bá ń ṣe fún ọdún àlùkùránì ni ipa wa lè má ka òfin ní tọ́lọ̀ mú sí nípa wọ ọwọ́ akófin tọ́lọ̀ mú sí káàbá lè mú sí yóò jà sí káwá jíà lọ́dọọdọ torí kíyà wa má tó nǹkan ká lọ́dọọdọ lọ́dọ̀ fi ṣe nẹ́ẹ̀sì ìwámọ̀sọ sọ́mọ́lá kan ìwé wà láàyè tí ọba sí nẹ́ẹ̀sì ìwámọ̀sọ kò ẹ mọ ẹ mọ tí a bá ní ní nínú wàhálà ni ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ ọlọ́run wa tó dá wa ọmọ pé bó o bá sí òfin tó bá lágbára jù tó ń gbé wa láyà gbà ìpàdé má kà wọ̀ lẹ́yìn náà ọlọ́run máa ń ṣàkíyèsí pé bóun ní ti gbé e, tí ó fi bá àwọn tí ó ń jíṣẹ́ fún wọn torí òun ló dá wa ló sì mọ̀ wá ló sì mọ bí ó ti bá wa lò tí ìkan fi rọrùn ẹ̀wọ̀n ní ayọ̀ tí gbogbo sábẹ́ ní bàbá wa wọ́n tó lẹ́yìn àlẹ́gbọ̀ àmọ́ lẹ́yìn tí ẹ̀ẹ̀kan ó kéré tó sábẹ́ tí ọ̀ma ń kó tó wọ́ sílámù àwọn àdúgbò ń bẹ nàìjíríà yìí náà wọ́n yá lọ àwọn igbó àbí kankan tí wọ́n bá kókó tíra ọgbà kí wọ́n kọ́ sí wọ́n mọ̀ kó tíra ọ̀ àwọn ìyàwó wọn máa ń gbé kí wọ́n lọ dé mu ìyàwó wọn tí wọ́n bá ti jẹ́ láwọn wọn gbé kẹ̀kẹ́ ọkọ tó di ìyàwó tó wà kẹ́kẹ́ pé ọ̀nà ìgbé ẹ̀rù tí wọ́n ti sọ kalẹ̀ lóṣù wa yíyí kọ́kọ́ bá jí ọ̀gbọ̀dọ̀ bá ẹ̀rù lórí ṣé mo lè gbẹ̀mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ wa ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ yóò lówó tó bá tún wá lọ́sàn yóò mẹ́mu tó bá dẹ́dẹ́ yóò mẹ́mu wọ́n rí ẹmu yẹn bí omi ní àwọn nǹkan bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀bẹ nàìjíríà yìí náà ìlú gbogbo wọn àbí òsì. tẹ́lá ń sá láwọn ọ̀dún wọn èyí tí wọ́n ta pé ọwọ́ kan ẹ̀kú ní wọn ta òtún láwọn ọ̀dún dáadáa. níbi ọwọ́ kan ti pọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe fún níbi èyí tí wọ́n ṣe sílẹ̀ lọ. lẹ́yìn náà làwọn náà ṣe oríṣiríṣi ẹ̀wọ̀n tẹ́bá kọjá ní wọn bí a ti náà tinú ké sí ọmọ nàdá lọ sí gbogbo ní oúnjẹ pátápátá ẹ̀wù ní gbogbo ẹ̀ kọ́ jẹ kò ní mẹ́mu ó mẹ́mu tó jẹ ó tó jẹ kó mẹ́mu. ṣé ẹni bíbí sí ayé ọmọ ọmọ yìí ti rí àwọn sábẹ́ jù bẹ́ẹ̀ lọ bí Islam tó ní bí wọ́n ti bí ọmọ mi bí wọ́n ti fún sí mi. ọlọ́run fún ẹ mọ̀ pé kó o bá ní wọ́n dá ìlú rẹ̀ kan náà àṣẹ ọmọ wa ní sè. ní ọjà lúlẹ̀ tán náà yẹ kí wọ́n rọrùn àṣẹ ọmọ wa ní sí kíni kò ní í ṣe ní gbọ́dọ̀ wọn máa gbà ní wọ́n gbà ní kíni díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ibi ọlọ́run fẹ́ lọ ní ẹgbọ́n mọ́ wọn àmọ́ torí kó lè rọrùn fún wa fáwọn tí ó jẹ́ mùsùlùmí jọ́dá tó tó ká wa àkókò bá wọn gbé ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọwọ́ sọ ayà kìnnìkan rẹ̀ ayà ìwọ̀n kọ́sọ̀kan rẹ̀ tani ọ̀rọ̀ nílé ti يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ọlọ́ni wọ́n ẹ̀sàlùmí náà ní àkàmọ̀lù wọn náà ìsìn nígbà táwọn sàbẹ̀ náà mutí kò sẹ́nìkan tí ọmọ mutí tọ́tí ò ní fi irú rẹ̀ tó bá máa la dáadáa ni ó máa fi ṣèwádìí tó bá ẹsẹ̀ fèrè yóò máa fi ó bá ti wá bá sísítẹ̀mù ara ló ga ìlú ọkàn máa fi ní òun náà máa gbé làákàyè rẹ̀ bọ̀ àwọn sáré náà nù làákàyè tó jiná wọ́n ní pé kí ní ọkùnrin máa rà bí ọlọ́wọ́n sọ wọn kó ẹsẹ̀ aló náà wá bí ọdún alhamri wàlmẹ́sì ní ẹ̀kọ́ ọtí mímu àti tẹ́lẹ̀tẹ́ta kún ìwà nẹ́bí sọ fún wọn pé fíìmù máa ń gbé yìí rọ ẹ̀sẹ̀ ńlá ńlá bíi méjèèjì ẹsẹ̀ ńlá bá ti kíni sábẹ́sì màkọ́lọ́ wọ̀ fẹ́ ẹ̀sìn wọ́n mọ̀ ní ẹ̀fẹ́ wọlé nẹ́ẹ̀tì ṣùgbọ́n àwọn àǹfààní kọ̀ọ̀kan ọ wà mẹ́ fún wọn torí tí wọn bá mú wọn ní kẹ́ẹ̀tì ara wọn ó sì ti máa wọn lára wọn wọn lára wọn wọn lọ́sàn wọn wọn lára gbogbo àsìkò ọtí wọn mọ̀ ní ẹ̀fẹ́ wọlé nẹ́ẹ̀tì èyí tẹ̀sí lọ́ta tẹ́tẹ́ wọ́n bá ti rówó yóò wọ́n sì bùkátà torú àwọn kan yóò kó tí ó di ọ̀dọ́ ọlọ́run wá lè wọ ibi mọ́ ọmọ ẹsẹ̀ méjèèjì o akọbárú mi nàfẹ́rẹ́ ìmọ̀ ó ju àǹfààní méjèèjì lọ ayé àkọ́kọ́ sọ̀rọ̀ yìí nígbà ọ̀ya àwọn tí nǹkan ti máa la díẹ̀ díẹ̀ ni wọ́n máa jọ ó ní bí wọ́n mú díẹ̀ díẹ̀ wọ́n mú díẹ̀ díẹ̀ wọ́n mú díẹ̀ díẹ̀ ọlọ́ ibi tọ́lọ́ sí lọ mo fẹ́ gbà pátápátá àmọ́ ibi tọ́wọ̀ wọn lára léwu òyìnbá ti rí ni torí bọ́lá máa sọ ọ̀nà tí ó gbà pàṣẹ pàṣẹ rẹ̀ ó fi rọrùn fún wa láti ṣe tí ó sì fi mọ́lẹ̀ torí bọ́lá wọn yìí fi dípọ̀ káká òní fi kọ́ wa ní ọrùn ètò tí wàá wọra àwọn bọ́lá wọn bá wá gbà ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n bá ti gé ní kò ní kí jà sábẹ́ kan mo ti lọ́ba yín ọ̀pẹ́ síbi tí ó ti kírun ní ká kúlé àkàtúwò ní bá ka pé àbúrò máa ta àbúrò òun òun ọmọ sí táwọn kékeré sí òun ọmọ sí sẹ́ni pẹ̀lú tó sọ ó ti di ẹlẹ́gbọ́ ó ti di kékeré ọlọ́run wá sáyà kalẹ̀ pé tọ́ látàkà ọ̀sọ̀láta wàhántún sùkàrà hátà táyà mọ́ máa tẹ̀kùrù ẹ gbọ́dọ̀ débi ìrànmá nígbà tó ti máa pa yín títí tó ju yóò fi dá ẹ̀ máa bẹ́ẹ̀ sí i sẹ́nu pé wọ́n ti wọ́n gba ilé lọ́wọ́ wọn níbi wọ̀nyí tí wọ́n máa akọ́bárù ní èsì ọtí àti tẹ́tẹ́ ń ju àǹfààní ẹ̀ lọ ó là ká inú owó ti máa rìdú sí ọtí wẹ́rẹ́ àtọ́ lèjọ́ tí wọ́n ti máa rìdú sẹ̀ nínú ọ̀nà tó ń láta kàkú sọ̀láta wà á tó sọ̀kára ẹ̀ gbọ́dọ̀ nídìí ọtí ẹ̀ gbọ́dọ̀ nídìí irun nígbà tí ọtí bá ń parí sẹ́wọ̀n pé níṣẹ́ wọ́n máa fi gáàpù lẹ́kọ̀ọ́ sí pẹ̀lú wọn tí ọba káṣí bá ní sí ó lè ti mú tẹ́lá lágbo méjì o òun ti dá gbogbo di agbẹ́fà mẹ́fì àṣùpá òun ti dá tọ́ba wa ti ká sọ́ba àtàkàrà yóò mú tí ọba mú ìfẹ́ ọba yẹlẹ òtúrú wá sálámà yìí láyọ̀ tara mú díẹ̀ tí ó mú ká sáré tó wó kíní yẹn kíní ti yẹ ọ̀rọ̀ ìdíyèsí ó lọ́wọ́ ọba ayà kan ìdíyèsí díẹ̀ ọba ayà yẹn ti owó lè rí ìdíyèsí díẹ̀ wọ́n yà lọ́sẹ̀ wọn sáyà kan ìgbé nínú ẹ̀ma kàmúrú wọ́n lè sẹ́nu wọ́n kà sọ́ọ̀bù wọ́n kà sílámù ẹ̀jẹ̀ sọ́ọ̀bù ní abẹ́rẹ́ ṣe ìtọ́ ẹ̀yà yọ tẹ́tẹ́ ẹ̀rí ọtí nínú ọ̀ṣọ́bọ̀ gbogbo tí máa ń jẹ ọtí tí nínú àlàkà ìwò wà lẹ́sù gbogbo tó yẹ tẹ́tẹ́ tá a ti pawọ́ ẹ̀nìkan fẹ́ ọkùn wà lẹ́sọ́ọ̀bù gbogbo òòsà tí wọ́n ń bọ wọ́n àsìláàmù gbogbo òòsà tí wọ́n fi ń yẹ sẹ́wò ní jẹ́ àsìláàmù gbogbo nǹkan yẹ sẹ́wò ní jẹ́ kiri àsìláàmù rídí sùn ní àmàlẹ̀ ṣètò ẹ̀bọ̀ rídí sùn lè yẹ sí ṣé ìdí ìtumọ̀ rẹ̀ ní jésù bí àmàlùsẹ̀ tọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àyà ẹ̀gbọ́n mi dáná ọ̀pọ̀lọpọ̀ àyà tọrọ bá ti lórí jésù ẹ̀gbọ́n ní wí kí ló ní wí ìjọ yẹ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́ni ní ìnáwó mùsùlùmí kú náà lẹ́jà sùn gbogbo ẹlẹ́wọ̀n pátápátá ìdọ̀tí wọn yá ayọ́ ìdẹ́fẹ̀ kún fàáfẹ̀ wàrọ̀ bàtà fàkàtì wọ́n ti yá bàtà wọ̀rọ̀ jìsà fàáfẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo tí ń jẹ́bọ sí kíni sáfù kìí ṣe dọ̀tí gbogbo tí bá ń jẹ́bọ sí kíni sáfù ọlọ́run tó dé nínú àtàwọn ẹ̀ ní ọtí wọ́n lẹ́sìn àti tẹ́tẹ́ wọ́n àtúnṣọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀sà wọ́n àtìláàbò gbogbo ọ̀rọ̀ ìṣẹ́wò lẹ́jẹ̀sán ní abàlẹ́ṣẹ̀ ìtọ́ni fàájì tẹ̀lé wò lápò nínú ìjìnlẹ̀ sí i sẹ́yìn pé ó ti wọ̀ wọ́n láàtó nígbà tó lọ́ fẹ́ gbà kó o ti gbà díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi nígbà ní ara àǹfààní náà ṣe ṣe é mà pé àyà kọ́kọ́ sọ̀kalẹ̀ pé yẹ̀sùn àdúgbò náà kàkà ní kàwé wọ̀lùmẹ́sì wọ́n bọ̀ wá bí olóyè nípa ọtí àti tẹ́tẹ́ kún fi ìmọ̀ ìfimọ́ kẹ̀mí wọn wọ́n mọ̀ ní àfẹ́wò ìgbìyànjú yóò yí wọn pẹ́sẹ̀ lánàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àǹfààní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wọ́n yí fímọ̀ wọn náà àkpàrọ̀ bẹ́ẹ̀ nàfẹ́ yẹn náà ẹsẹ̀ méjèèjì tó ju àǹfààní tí ó wà lọ ṣe é máa péye tí àyà sọ̀kalẹ̀ pé láàbẹ̀ká kò sọ̀dá tá wọ́n á tó sùkàrà àyà tó sọ̀kalẹ̀ pé iye ó ti pa ti wájú lẹ́ abẹ́ẹ̀kọ́ tó ní ọ̀gá yà wá sọ̀kalẹ̀ pé nínú àwọn akábúrú wọ́n lè sùn wọ́n bá sọ́ọ̀bù wọ́n bá sìlámù ó ti sùn mẹ́rin amẹ́ni ẹ̀ṣẹ̀ ti pa láàbẹ̀ká kò sọ̀dá tá wọ́n á tó sùkàrà ti yí ni ó ti parí orúkọlọ fẹ́ gbà kan gradually ní pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tí ọba wá sí àyà mẹsẹ wọn so sáfà tó ní kò sí mẹsẹ wọn so ẹni kọ́ bá mi tú àyà pé yẹsàlú nàgà ànàkàwé wọlẹmẹsì kúlíkì ìmọ ìfọ kẹbí rọwà dàbíwò lẹmẹsì lẹ́yìn bá tú àyà tó ní kò sí mẹsẹ wọn so kí ló sọ fáwọn èèyàn. Hmm? tí ó láǹfààní díẹ̀ náà lẹ̀ sẹ́wọ̀n pé ayé ti gba ọ̀rọ̀ tí ì sìn àbá àti ẹ̀kọ́ tí sóògùn òun náà ti ibi lé wọ̀ bí ọkàn ní ọlọ́run wọ́n mọ̀ ní afẹ́wọ́ lèmi náà àǹfààní ìdè àǹfààní kan bẹ́ẹ̀ àǹfààní ábìlì òun náà lọ́lọ́mù sẹ́wọ̀n pé àwọn tó yọ sí náà wọ́n mọ̀ sùn wọ́n ti fẹ́ tó fẹ́ mú un wọ́n tó yọ sí náà wọ́n mọ̀ sùn kọ́dà ọlọ́run náà kẹ́kọ̀ọ́ àkóso láta wà á dún sùkà ẹgbẹ́ dèbì ìrúgbà tó ti bá parí lọ́wọ́ ìtumọ̀ ẹni pé ẹjọ́ jìnnà sí irun kẹtó máa mú un àwọn àti wọn kò sí náà sí wọn lọ sọ bóòlù fún àyà nísìn yọkùn tètè mú tọ́ba mú káyọ̀ mú tuntun àbí tìlẹ̀ mọ́ tọ́ba kí iṣẹ́ ayé máa mú tó mú tó lọ sùn sáà mú yọ kọlu sọ̀rọ̀ àti ìṣá lọ́dọ̀ nílá tẹ́ka kú sọ̀rọ̀ àtàwọn àdún sọ̀ká tẹ̀wọ́n tó ẹni pé gbogbo lọ́ọ́ ti aláìní àsìkò tábà máa mú láti bàbá ní ọtí ọ̀dà ọtí ọ̀dà kọ́ á lè ní ti àwọn àsìkò ní pẹ̀lú bá fẹ́ kọ́lé ọtí ọ̀kọ́lé ọtí kẹ́mọ́ sí táìmù báyìí tó láwọn àsìkò wọn gbọ́dọ̀ dédé ẹ̀ kẹ́bá fẹ́ sí kẹ́mọ́ sí ní náírà ti lálẹ́ kẹ́mọ́ kúròsẹ̀ ní tírì fọ́ lóru ojú ẹ̀kọ́ yóò ti dáká tó tó tó ẹ̀wọ́n ti kásọ̀ àtàwọn tó lè sí ibi áfà sẹ́wọ̀n wọ́n máa ti di eleven yóò ti mọ̀ tí wọ́n tẹ́wàá fi di two three ojú ó ṣe ní àbúrò lọ́mẹ́tọ́ àyàwó bíbí ti sára yìí náà àbọ̀nà lè wà ọlọ́run fi ìsìn náà sì wọ́n mú sùn láti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàṣẹ lórí ìwà lórí sábà kárílé àṣẹ yẹn mọ̀ṣẹ́ tábà ní kò sí náà ṣe wọ́n mú sùn ìtumọ̀ ìpínlẹ̀ àwọn ayọ̀ tí wọ́n máa ẹ̀sìn á sì máa lò nínú ìdájọ́ ẹ̀sìn so ẹ ẹ dàpọ̀ bí ọ̀nà àwọn afáàtì sáfà lórí kọ́dà kan máa kọ́ tí o ṣe kọ́dà kan máa kọ́ tí o sáré ń tẹ́ lọ́ta kọ́ ṣe dá àwọn ẹ̀yọ̀ nàìjíríà ó ti dàgbà ẹni wọn tó dára ẹ̀yọ̀ sọ. nígbà tí èsì náà ṣe wọn sọ kó lè fẹ́ tú àwọn ààyè ti sọ̀rọ̀ pọ̀ tí lè dẹ̀ ẹ̀ ṣàìmọ̀ pé ìkọ́ wá nígbẹ́ yìí ó ti ha méjì tí wọ́n ti dànù eré ìbẹ̀rẹ̀ gbogbo mùsùlùmí ṣe kéde. àgbóyàwó sàájú bẹ̀ náà sì mọ́ ebi yọ táyà kẹta sọ̀kalẹ̀ wọ́n kó ọtí jáde nínú ilé wọ́n da sí gbogbo ayé wá sàn ní agbára odò tọ́rọ́ ti hàn ní wọ́n ní jọ́nà ọba mi ti fi ní jẹ̀ wọ́n kò sì ti wá bí èyí wọn àmọ́ wọ́n mú títí táyà sọ pé látàkàrà sọ láàbẹ̀ táyà sọ pé ní àwọn wà ní ẹsẹ̀ wò wọ́n sọ ọ́ bí jésù ń bẹ abẹ́lé ṣẹ̀tọ̀ fájì tẹ̀lé kù ẹ jọba ẹ jẹ́ so àwọn àwọn àmì sí lẹ́sẹ̀ kọ́nù so yọ̀wọ̀ ẹ̀jọ̀ àwọn àyà méjì ti yé iwájú yìí lọ́wọ́ ẹ̀jẹ̀ náà nítorí àǹfààní tí nẹ́ẹ̀sì wọn sọ ní bàdà káìmù tí làákà ìgbà wọlé kan ká tó lẹ́yà báyà ká tó wà ó ìtí làákà ìgbà wọlé ni pé ọlọ́run ti nẹ́ẹ̀sì wọn máa sọ nítorí owó pẹ̀lẹ́pẹ̀lẹ́ gba tó wà ní ló sì lọ́rọ̀ kó lè lọ́rọ̀ fún wa láti mú fi ọlọ́run sí bọ́lá bá sọ kalẹ̀ lákọ̀ọ́kọ́ pé fájítẹ́ẹ̀lì kúkú ẹni tí ó tẹ̀lé ó kéré o ẹlòmíràn kan ní ọmọlẹ́gbẹ̀ẹ́ èèyàn làwọn sábẹ́ náà èèyàn ni wọ́n wọ́n dá ìwọ́n ọlọ́run tó wọ́n sí ní o àmọ́ wà tí bẹ́ẹ̀ láti èèyàn wà lára tiwọn náà èèyàn wà lára tiwọn náà ara àwọn àfààní náà sí wọ́n sókùn nìyẹn. àfààní náà sì wọ́n sókùn àfàdé ẹgbẹ́ bíi pé mo ti sọ tọ́jú ọ̀rẹ́ kan tí ó jọra wọn kò lè tí mo fẹ́ sọ ìgbẹ́ bíi pé sẹ́nu pé gbogbo pátápátá ní máa ní ìgbà tí ó expire sẹ́nu bẹ́ẹ̀ àbá ogun ọdún sẹ́yìn àbá ogun ọdún sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ ń gbogbo ẹ̀ bá ogun ọdún sẹ́yìn ọ̀dọ́ ni wọ́n ẹ bàbá ni ti bàbá ni gbogbo ọdún lọ àwọn bàbá náà bẹ̀rẹ̀ gbogbo ọdún lọ àwọn àwọn mìíràn wa táwọn òkú ní twenty years ọ̀dọ́ ni wọ́n wà àbá wọn wọn kò sí kókó ń bẹ àbá wọn jẹ̀bi wọn kò sí kókó ń bẹ ní sí báyìí ọ̀dọ́ yẹn ti kíni àgbà ti ti kíni tọ́ba ti sàá yóò padà tó àbí òdòdó àdúgbò tí ara wọn adájọ́ kan bẹ́ẹ̀ tí wọ́n dàbí pé yọ expire tọ́lọ̀ kàfẹ́ lò fún gbàtí òbísí kí ni tọ́lọ̀ bẹ kúkú para tí wọ́n wá fi mí ìlọlẹ̀ tí wọ́n máa wá wúlò tí ìmọ̀ ní kúmá irú ọ̀rọ̀ ẹ lọ sọ kan ìdájọ́ kan ní tọ́lọ̀ bẹ kọ́ expire tòró ní kíkan tó fi ṣèdájọ́ yẹn ní ìgbà yẹn kó tó wá mú yìí tí wọ́n wá sẹ̀ ní tí ò ní ṣe ní tí ò ní dùn ọ̀pọ̀lọpọ̀ náà sì wọ́n náà sọ kò tí ì mú tẹ́ ẹ bá wọ́n tó sílẹ̀ ìdájọ́ kan ní tọ́lọ̀ fẹ́ kọ́ ẹ̀sìpáyà ọ́ ẹ̀sìpáyà kẹ́lẹ́ ká lọ́sọ̀ nípa rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá mú yìí tí ò ní ṣe ní tí ní tí ò gbogbo àwọn àdájọ́ yìí ọlọ́run ló fáwọn àsìkò tó fẹ́ kó ṣiṣẹ́ dáa kó tó wá ní tí ọ̀fẹ́ ká máa lò ní èrè wa bẹ́ẹ̀ bá sì wò náà bọ́lọ̀ ti ṣètò ayé náà gbogbo ká máa dásìkò tí ò ní wúlò àwọn àdájọ́ tó kọ̀ wọ́n lára kọ̀kọ́ ó fún wa lásìkò wọn tí wọ́n wúlò náà lẹ́yìn ìgbà wọn wá mú yìí tí ọmọ ń wù lọ láyéláyé wa nígbà tó parí ẹ̀ tán lọ sọ pé àyè ọmọ àtúmọ̀tò lápọ́n di ìlàkọ̀ wa àtúmọ̀tò àlékún ní àtúmọ̀tò ní kọ́nà ọba ti ṣe náà kéde ṣe náà sí wọ́n mọ̀ sí nínú àwọn ìjìyẹn fẹ́ ilé àwọn ọgbọ́n láàrúkọ nínú náà sí wọ́n mọ̀ sí ṣe yí ní ọba láàrúkọ bẹ̀rẹ̀ pé gbogbo ẹni tí ọba darí àwọn ènìyàn tí ọba darí àwọn ènìyàn tí ó sì sì yá sà tí ó sọ pé mo fẹ́ bá àwọn ènìyàn tó kàn mo fẹ́ darí wọn mo fẹ́ lò wọ́n tó sì fẹ́ kí wọ́n padà sí ibi dáadáa tí wọ́n bá ṣiṣẹ́ tó fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ yóò máa gbé ibi kan yóò máa sọ̀kalẹ̀ sí ibi kan kò ní dúró jù kan yóò máa gbé ibi kan wọ́n fi ni kò ní kó ní ẹ sọ òfin ìlú wọn láyé tó dúró jù kan tófin ìlú bá dúró jù kan ni kò ní sílé ìgbìmọ̀ àṣọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀rẹ́ sì ti yóò ṣe tí ó ṣe àtúnwọ̀n agbára tó tọ̀ àti sòfin abẹ́ gbogbo ní ìgbìmọ̀ asòfin ayé kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa méjì fẹ́rẹ̀ ní ẹ wá sọ̀rọ̀ ẹ̀sọ̀lù kan ẹ̀sọ̀ ìlú òfin mi lélẹ̀ rẹ̀ tí ò nílé ìgbìmọ̀ asòfin asọ́bì yìí ṣe é darí àti ká máa gbé wọn sókè ká máa gbé wọn wálẹ̀ ká máa sì yí lónìí ká máa bá ẹ ní ọ̀la ìgbìyàn bí ìṣègbésí ayé òbí èèyàn tí ọba níbi òbí èèyàn sáyé kọ́lọ́ àwọn ẹsẹ̀ ọ̀páàrù náà sọ̀rọ̀ ọ̀páàrù yìí ẹ̀ ọ̀pọ̀lọ̀ ń ṣètò méjì dáa ìwà gbé ẹ̀ sí i mo tó bá yẹ ẹtú sí i mo tó bá yẹ ẹtú sí i gbogbo ẹni tí ọba adarí ayé yóò ti máa sòfin nu tọ́lú ìlú fi dánwó gbà lọ́wọ́ bẹ́ẹ̀ ìdáná ọlọ́run ti gbófin látẹ́bí náà lọ́wọ́ lọ́wọ́ aráyé fi ráyè ẹ̀wọ́ gbà á lọ́wọ́ rẹ̀ àwọn táwọn pẹ̀lẹ́sì wọn kò sún yẹn àwọn òfin kan bẹ nínú òfin náà tí ò lè yí padà ilé ìgbà sòfin bá ń dòkó dọ̀la òun ò lè yí padà ọ̀dà síbẹ̀sì máa gbé òfin yìí padà pé owó ọmọ nàìjíríà máa ń jẹ nàìjíríà mọ́ òfin ní pẹ́tọ́ bá ti níwò nàìjíríà ó ti sọ máa nàìjíríà òfin kan wá ní wọ́n lọ dá bó ti lè kọ́ ọ̀jọ́ máa lórí tó kọ́ ọ̀jọ́ lè gàbà rí tó aṣọ di ọmọ nínú ó lè yí padà bẹ́ẹ̀ sẹ́yìn wo òfin yóò yí padà bẹ́ẹ̀ náà ọlọ́run padà bá ní tó fẹ́ bá ní òfin ẹ̀ bẹ́ẹ̀ torí kó lè jáfàá fún wa síbẹ̀ bẹ́ẹ̀ náà ṣe yà náà àwọn òfin kan bẹ tí ń gbà yí padà lẹ́yìn kò sí mẹ́sì wọn mọ̀ sókùn náà yẹ àwọn tó wọn fẹ́ kọ́ jẹ́ ìjọ balance kò ti balance wọ́n wá fàyè lẹ́nu ṣe yà pé ẹni máa gbé ìṣọ́kùn kẹ́ gbé sí òsì níbẹ̀ ló ṣe yà bẹ́ẹ̀ yóò bá ló ṣe yà bẹ́ẹ̀ kọ́dà ń bẹ ní ọ̀rọ̀ wọn kọ́dà ń bẹ ní ọ̀rọ̀ àwẹ̀ kọ́dà ń bẹ ní ọ̀rọ̀ sàkà kọ́dà ń bẹ ní ọ̀rọ̀ hajj kọ́dà ń bẹ ní ọ̀rọ̀ láti kódà tí ọba níbẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ islam lẹ́yìn àwọn kúrò tí kò jòkó gbogbo òfin ní sí ní ìdí jòkó yóò sì ní ìdí wọn máa dìbẹ́tì tó kí wọn máa dìbẹ́tì wọn máa yí padà lásìkò sí àsìkò tí ọba níbẹ̀ ni a sì máa ní nínú ẹ̀sìn táwọn apákan wọn sọ pé tọ́ba ti dé nùkú àwọn ọmọ yàwó táwọn ọmọ tó bá dé nùkú ìdáwọ́ lọ. àwọn ọmọ sọ pé tọ́ba fẹ́ sàtáyà nàkà báyìí o àwọn ọmọ báyìí ni kò sí àwọn ọmọ máa mẹ̀ká rẹ àwọn ọmọ àgbọ̀wọ́ kalẹ̀ báyìí tí ọba yẹ ní ọba la àbúrò sọ bẹ́ẹ̀ yá tó ọba ti fọ ọgbọ́dọ̀ fún mi kan gbogbo òun yẹ o àwọn sì náírà tó wà ti kan ọmọ sí méjì nínú owó tó wá ní nànú kí gbogbo wọn sì wù mí láti jọ náà tí wọn ò sì ráyà mí mú wá ju nú Al-Kùránì lọ ìtumẹ̀ ni pé bí Kùránì bá dáwọ́ òfin tó bálánsì tọ́lọ̀ ti parí ẹ̀ tán ó tún fàyè ẹgbẹ́ fáwọn kan ní táwọn ṣe kéré ẹgbẹ́ kẹfọ́fẹ́ kan yìí ẹni tó ní kéwòn ní orí rẹ̀ yìí ẹni tó ní kéwòn ní ọkàn òkàlì rẹ̀ yìí àwọn afáàmì sọ́kútọ̀ kọ́lá tó bá wí láwà ní omi aláwà ní náà kò ní ní ọmọ láwà ní ẹsì sọ fún mi jàdìbáwò ẹ̀ tọwọ́ ó fún mi kan jàdìbáwò ó lọ fún pálí náà nù jàdìbáwò lè wù áyà kan náà wọn mú wa áyà ọ̀gbẹ́ méjì fámúsàwò bí òkú sí kù fámúsàwò bí òkú sí kù áyà kan náà lẹ́tọ́ ní gbẹ́rẹ́ owó yóò wá áyà kan náà lẹ́yìn tó ní bá fi kàn nínú orí Yorùbá àyà kan náà lẹ́yìn tó ní fọwọ́ pa alára ní àti ìyàgbá o àyà kan náà nínú wa o tí ẹ̀ máa dúpọ̀ àtọ́ ọ̀sùn ní tó bẹ́ẹ̀ sí tó dúró tán tó fi balance náà tí o sì náà sẹ̀kọ́ máa sọ òun náà tó yẹ káwọn fẹ́ lọ́nà fẹ́lẹ́ lẹ́ kó sì tún fàyè ilẹ̀ náà táà máa rí ti yọ náà sí táà máa fi kan jà lọ́ọ́ ìkan táwọn àbí kápá lọ ìkan pápọ̀ kan ní ọ̀kan ní ìwọ́n ní kálò tẹ̀wọ́ pé ìwọ́n náà súnmọ́ ti ń jọ bí náà sí wọ́n máa sùn torí tí yí padà gbogbo ẹni tí wọ́n bá wá sí pẹ̀lú ọmọ èèyàn láyé ìyípadà wọ́n máa bá òfin tí wọ́n máa sí òun náà lọ sílẹ̀ níbi náà sí wọ́n máa sùn ọlọ́run ti wá fi àwọn èèyàn fẹ́ kọ́ balance o ti fi ilẹ̀ àwọn èèyàn fẹ́ ká tún máa debate o tún ṣe kí ni o tún yọ̀ lẹ́fọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ à o jẹ́ sípẹ́fà tí wọ́n ìjọra àwọn lórí kálukú ọmọ wo bọ́lọ̀ ti wo kí ni tọ́ ní ìyàwó ti fi ń sọ àyà tí ebi ń pa kan rẹ tálíkà wọn fi dé náà ọlù àwọn èèyàn tá à ń sa àwọn èèyàn tí wọn ń jà wá wọn máa wo kí lọ bá àwọn tí wọn bá gbé mu tí wọn máa fi ṣe wájúwá. sẹ́wọ̀n bí nàìjọ́ òun ní nàìjọ́ òun sáwọ́dà arábíà òfin òbí ọ̀rọ̀ wá mọ́tò ṣẹ́yìn àti àwọn sẹ́yìn lò sí ìlú ọ̀rọ̀ wá mọ́tò lórí ìdísì kí wọ́n lé gómìnà wá sí i. bí sàbẹ̀sì sọ èyí obì ọ̀rọ̀ ọmọ ọmọ tó sáré obì ọ̀rọ̀ ọmọ ọmọ tó lé jẹ́ o obì ọ̀rọ̀ ọmọ ọmọ tó kú ìtì o obì ọ̀rọ̀ ọmọ ọmọ tó lè kọ́sọ̀rọ̀ àwọn ipa nfààní ń bẹ ní kóbi àwọn ọmọ wa mọ́tò àwọn ilé ipa nfààní ò sí ní kóbi àwọn wa mọ́tò lábẹ́ ìṣẹ̀ríà sẹ̀kọ́nà ti parí ọdún parí o ti sọ wá lè káwọn èèyàn bá ó ti wá ní gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn náà ni lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti fi mẹ́sẹ̀ pamọ́ so tó ṣe kó òun ló fi ṣe òṣèlú fún wa tó fi darí wa ọwọ́ afẹ́ káwọn èyí tí ó rẹlẹ̀ ó rẹlẹ̀ ọ̀páyẹ̀ àwọn olùkọ́ wa sọ̀rọ̀ ẹ̀ káwọn yẹn gbé láàrin pẹ̀lú tí ó tún àjọ bíi mẹ́sẹ̀ pamọ́ so táwọn fi yóò fẹ́ padà yóò fẹ́ padà dá àlẹ́lẹ́ ìtì àyè ẹ̀rọ ìmọ̀mọ́ aṣáfì ìgbà tọ́wà tí wọ́n bí láwọn ìṣèwọ̀n ni wọ́n tún bí nígbà tó tún dé mọ́sálẹ̀ ọ̀tún tún ti tún bí ó fi ti mọ́sálẹ̀ àti ìrákìlà lórí pé ń jọbi náà sí wòsàn ó sì fi dùn nínà àwọn àbájá ń ṣe fatiwa wọn á máa yí fatiwa padà tó bá nínú ìlú ìjọba yìí ìgbà tí wọ́n lọ sí lọ́tọ̀ tí wọ́n lọ bẹ̀ yìí mo dé ìdí fatiwa kan wọ́n lè sọ ọ́ nílẹ̀ náà ní tí wọ́n kọ́kọ́ sọ tẹ̀tẹ̀lẹ̀ yìí o àmọ́ níbi tí sọ fẹ́ yìí o pátá òun tí ìdí lọ́dọ̀ mi níjọ́ tí ń sọ ọ̀rọ̀ ìwọ̀ tí obìnrin yóò fún ọkọ rẹ̀ mo wá débi ọ̀rọ̀ hiblet zilch kíyàwó máa ṣe ìtọ́jú ọkọ tí a ti ń ta pẹ̀lú pẹ̀lú ìtọ́jú ọkọ ni pé ọba àkọsọ abẹ́ẹ̀kọ́ kọ́ dáná kúnjẹ abẹ́ẹ̀kọ́ kọ́ balẹ̀ yàrá rẹ̀ kọ́ máa tó bẹ́ẹ̀ di ètò kọ́dà kan kọ́ wá bí ẹ̀rọ pé à ah, ìyá alágbèjà ba mi nù bàtà yìí bá mi fọ àwọn singlet bá mi tọ́ underwear sí kó mi náà máa nù bàtà kó máa fọ underwear kó máa dáná fọ́kọ̀ọ́ ọmọ tọ́jú ní ọkọ ọmọ gbọ́dọ̀ di ọkọ kí ọkọ lálejò kó ní sáré máa dáná fún ọkọ mi ní dáná fáwọn àlejò kankan ìgbà níjọ́ tí wọ́n sọ ní ní nàìjíríà mi etí mo sọ lóye ní pé kì í sọ̀rọ̀ àyàn tó bẹ̀rẹ̀ bá sí yọ gbàdádá lóye tí ọba sí ọlọ́run ní àkàtì yọ ẹ̀yẹ ìgbà tí mo dé london mo lọ́nà yẹn mi torí mo padà rí pé èyí tó dáa jù fún wọn lóhùn tíṣẹ́ ìhànà sí fi tó jọ bẹ́ẹ̀ náà múlẹ̀ tọrọ méjì lọ́wọ́ ní orí ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ́wọ́ àwọn afá nílẹ̀ yìí ọkọ mi sọ ìyàwó ẹ̀ dẹ́rù kọ́nà ó lè bínú pé kọ̀ dáná fún òun lòún fi fẹ́ kọ̀ táwọn ọjọ́ adájọ́ náà wọ adájọ́ wà ní àkúmọ̀ ọ̀nà ìdáná ọkọ rẹ̀ ó yẹ kó ti gba ilé lọ sí pẹ́ wọ́n àbíkú ilé ẹ̀kọ́ mi lẹ̀ tó ní kí n bá fi fọ́ sọ onímọ̀dọ̀tì tó wà lọ́dún ní wọ́n kọ́ ilé mọ̀dọ̀tì ní tí àwọn afá kìbẹ́ẹ̀tì láàrin àwọn tó pe lọ́rọ̀ yẹn àtàwọn tó ní kò sí lọ́nà yẹn ṣé òun lọ́bẹ̀ torí ẹ̀kọ́ ìyàwó bẹ́ẹ̀ bá wá pè lọ́nà yẹn fáwọn èèyàn lè yí pẹ̀lú bí wọ́n ti ń lo omi lẹ́tẹ̀ tẹ́lẹ̀ àwọn obìnrin wọn wàá dẹrú pẹ̀lú ní alẹ́ ṣẹ̀yà kì í sọ̀rọ̀ yẹn kọ́kọ́ lè mọ̀ pé kò sí kò sí kì í ṣe ọ̀rọ̀ tó ń tó yẹ wá fúnlẹ̀ mọ́ tó bá ti ṣe tipa rẹ̀ bá kó ló ṣe kí ni àwọn ọmọ yẹn ètò kọ́ wọn lè yí kowane nazari ìtumọ̀ yìí pé ọkọ ń bí ọkọ ìyàwó jẹ́ ìyàwó kálukú wà láyé bí ọkọ bá ní àlejò yóò lọ ọkọ sí yàrá yóò dáná fàlẹ́ ìfowó rẹ̀ fàlẹ́ ìlú bá wá jẹ ọkọ yóò wá palẹ̀ ó tún gbọdọ̀ fọ́pọ́ ìyàwó ọ̀gbọ̀dọ̀ bí bá mọ́lẹ̀ gbọdọ̀ sí tí ìyàwó rẹ̀ bá wá lálejò yóò bá yàrá yóò dáná òun náà gbọdọ̀ fọ́pọ́ yẹ ọkọ ọ̀gbọ̀dọ̀ bí wọ́n mọ́lẹ̀ gbọdọ̀ sí ọwá sí ọ̀gá kò sí ọmọ sẹ àwọn méjèèjì equal rights. ni wọ́n jọ ní tí a bá yọ fún ilé bẹ́ẹ̀ tó bá dọ̀tí ilé yọ ọkọ lórí tó bá dìgbà bí ọkọ yọ ọkọ yes ti ilẹ̀ nulé wọ́n jọ kí n gbà mí ilé yọ gbọ́sẹ̀ kan ilé yọ gbọ́sẹ̀ kan ètò tí wọ́n lò tí àwọn pẹ̀lú ètò yẹn níjọ́ tá a bá ti sọ fáwọn aráàlú yẹn wípé fúnyàwó rẹ̀ ló jẹ wọlé tíyàwó rẹ̀ gbé ìwọ ló gbọ́dọ̀ máa fún aṣọ ìwọ ló gbọ́dọ̀ máa fún ipò tí ọba níjì kódà tó fẹ́ kọ́ máa fún lé níjọ́ náà lọ yẹ kájọ́ máa mọ̀ pé gbélé ìtijọ́ náà yẹn kọ́kọ́ rẹ̀ kí wọ́n ló sì ń bíbọ̀ ọkọ̀ náà yẹn ní o tẹ bá nípa ìsọ̀nà yẹn mọ́ ọkùnrin wo fún wa rí nira ọjà ìgbẹ́ wo ti rí àfikún náà yẹn bẹ̀ wo bí bá ń jẹ́ súnmọ́ níbi yọmọjọ́ra yẹn ní sẹ́wọ̀n pé wọ́n bá pa ọ̀rọ̀ mi papọ̀ lẹ́sìn wọ́n lè ṣe ìfọwọ́ sílé nígbà yóò tún sílé èyí tí wọ́n sọ pé ìwọ́n wà fa ti àkọ́kọ́ rẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ òun náà kí wọ́n bí tí mo ṣe ẹ̀fọ́nmẹ́tì ìwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. àlùbárì náà gbọ́dọ̀ ti ń wo dáadáa wa nù kó tó máa sọ àyà kankan lẹ̀ kó tó máa pàkárẹ́ yín wò pé olọ́ba wọn mú gbà yìí olọ́ba wọn mú lọ́wọ́ gbà yìí láti fi ṣe láti fi bálánsì àwọn èèyàn tó wọn bá ń darí tí ń ṣètò òṣèlú ní orí wọn nígbà wọn yá ọwọ́ dúró sí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí padà ó padà sọ̀rọ̀ fún mi táwa ní inẹ́sì wọn mọ̀ sí òkú wọn tí wọ́n máa dàbí inẹ́sì wọn mọ̀ sí òkú ìyẹn ló fà mí jásí pé fásiwò àwọn àfáà máa yàtọ̀ tó sí ara wọn àfáà kan náà sì ní ó lè sí fásiwò tí ó yàtọ̀ mẹ́ta òun ní náà sọ lóṣù tó mẹ́ta tó bá rí àǹfààní kékeré tí ó wúlò báwọn kan tó bá àǹfààní bomi tí ó wúlò báwọn mi tó bá àǹfààní bomi tí ó wúlò báwọn mi èyí tó náà sì wọn náà ní ìjọba tábìlì náà ṣe wọ́n sọ nínú hikma ọ̀gbọ́n tí wọ́n fẹ́ ká mú ìnáṣẹ́ wá lọ́sọ̀kùnrin lẹ́yìn náà nínú bí tọ́lọ̀ bá ti ṣe lásì ọ̀rọ̀ sọ ọlọ́run nífẹ̀ẹ́ gbé wa nígbà míì níbi tó wúwo lọ́bi tó fúyẹ́ àbí kó wa níbi tó fúyẹ́ lọ síbi tí ó ń wò lápèjúwe ọlọ́run fẹ́ gbé wa níbi tó wúwo àbí tó fúyẹ́ ìwọ ló wúwo tọkọ rẹ bá ti kú sọdún kan kó tó jáde èyí ò wúwo ọlọ́run wájú tó wù jù wọ́n fẹ́ gbé wájú tó ṣe ní tó fi ọwọ́ adé tọkọ rẹ̀ bá kó ṣe oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá nínú tí bí náà ṣe wà náà sọ̀kọ̀ kọ́lọ̀ fẹ́ gbé akóbi tó wù gbogbo wa kọ́lọ̀ fẹ́ gbé akóbi tí ó wù gbogbo wa ní èyí tó ṣe ní. ọlọ́run sì máa ń gbé wájú èyí tó fúyẹ́ kọ́ wá tó wá lọ ní èyí tó ṣe ní tó ọlọ́run wa fẹ́ gbọ́ ẹbí tó bí ọbẹ̀ gbọ́ ẹbí tó bí ní òwò yìí mẹ́rin àlùkò àyè tó bí má ṣe sì náà ẹ tì í mẹ́lẹ́ títí tí ó fi kú àbí tó lọ́wọ́ fi mú àbáyọ wá fún un kó ló ṣe sì náà kó sì náà wà ní ọmọ ọkọ lóde ọmọ ọjọ ọmọ ọmọ tọjú ọmọ rẹ èyí ò fúyẹ àbí wọn kú náà kò kú kú dànù owó ló wọ méjì tí ó gbọ́dọ̀ kó lé wọn máa jẹun ọmọ òun lè jáde mọ wọn ọ̀gá wọn kà pàtì náà ni yóò sì máa jẹun irú ayé tí bọ́ọ̀lù ti àárọ̀ yẹn kan èyí facebook náà máa wà sí tó tà kò tí ẹ̀ ní màpẹ́ kankan ọlọ́pàá àwọn pé kí ni òní jẹ́ dáadáa ìbànújẹ́ ni wọ́n jẹ́ ọlọ́run wá gbé yìí ọlọ́run tó wá gbé tó fú yẹ kóbìnrin ọgbà ló kọ́ ọ̀gá jáde fú yẹ sí kí wọ́n lẹ̀ lóko kábíyè ó ti lé bẹ́ẹ̀ náà lọkùnrin náà kábàáwí lásán ó fú yẹ àmọ́ kálẹ̀ lóko kéèkú ló ṣe níbi owó ọlọ́run ń gbé ìdájọ́ láti ibi tó wúwo wà ibi tó fi yẹ nísì ń gbé ìdájọ́ láti ibi tó fi yẹ lọ sí lọ́sí ní owó òun ní bínà òun ní bínà sí wọ́n máa so nísì ń fa kí ìrọ̀rọ̀ bá ẹ̀dá tọ́lọ̀ fẹ́ sọ pẹ̀lú tó táwọn bá rí bí akọ̀fẹ́ yìí o tó bá wúwo ipa wọn ní ta yóò tó wá ibi tó sí ní tó fi yẹ tó bá rí pé tó fi yẹ yìí yóò bí bàjẹ́ sí orí rẹ̀ ọlọ́run gbé lọ ibi tó sí ní èyí tó wù nínú àwọn gbọ́n á rí kọ́ nínú nẹ́sẹ̀ kọ́mọ̀sí òun ni nínú àwọn ìlàkà yìí tí ó ti á lè kọ́ nínú nẹ́sẹ̀ kọ́mọ̀sí yóò yí orí wa pé èdè haro kàmáàlú òbí yẹtìlélá subhanahu wa ta'ala tá a bá pè yẹn lọ́rọ̀pù rọ́pù túmọ̀ ọlọ́run àwọn yẹn ń ṣe mistake rọ́pù kò túmọ̀ kí ni kò túmọ̀ ọlọ́run ó ẹni tó ní property ẹni tó ní property lè tún wọn rọ́pò ilé bá kọ́ báwa sọ ẹni tó ní á lè rọ́pò lè náà zèlè rọ́pò lè náà zèlè irú ẹ̀ náà níbẹ̀ nínú òyìnbó wọ́n ní landlord landlord ẹni tó ní tí lárúbáwọ̀ bá pè é sí àwọn gbólóhùn lord náà wọ́n ló bẹ́ẹ̀ lọ́ọ̀dù lọ́ọ̀dù mọ́ àwọn olùrọ̀ òtúmọ̀ náà nílẹ̀ Yorùbá ó lé nítumọ̀ àwa ní kọ́lọ̀ ń lé inú ẹ̀ náà ní rọ́pò rẹ̀ náà ṣe ọba tó nílé àbí bàbá bàbá tó ní ilé ṣé bàbá bẹ́ẹ̀ tó nílé ara wọn nílé pẹ̀lú rẹ̀ ẹ́ ó lè gbé ẹba kí ẹgbẹ́ kan ní wọ́n fẹ́ wò ẹba fọ̀rẹ̀ sí ẹba sí ẹba sẹ́yìn ọlọ́run ló ní àwa náà tó bá sọ̀rọ̀ ní wa ní ọ̀tá máa ń pè ọlọ́run ní ọ̀rọ̀ kùnà ìtumọ̀ ẹni fáwọn tá a jẹ́ property fún ọ kò túmọ̀ aláàtàǹsì tá a bá ní ọ̀rọ̀ kùnà ní ọ̀tá máa kọ́ ọlọ́run ní ọ̀rọ̀ kùnà tá a bá pè ní ọ̀rọ̀ kùnà bí wọ́n bá kà fún ọ̀rọ̀ kùnà ọ̀rọ̀bìn alàmì ọba tó yẹ gbogbo ayé property ẹ̀ ní ìtumọ̀ ọ̀rọ̀bìn alàmì àná ọba tó yẹ gbogbo ayé yẹ property ló jẹ́ fún ẹ̀dàkùn nínú property yẹn ìyẹn lè dára tó wà ní ìdára tó wà wù ọlọ́run dára tó wù lórí property ẹ̀dẹ́dẹ́ sí nẹ́ẹ̀sì wọ́mọ̀sọ ìwà farabalẹ̀ fọlọ́run lórí nẹ́ẹ̀sì wọ́mọ̀sọ ní túmọ̀ ẹ̀kọ́ farabalẹ̀ bẹ́ẹ̀ tó ṣe kí kò ní ọ́ tó ọ̀bá wà farabalẹ̀ nẹ́ẹ̀sì wọ́mọ̀sọ ní túmọ̀ pé ìmọ̀ẹ́nì rẹ̀ ò gbé bọ́ba tó ní ọ́ tọ́rọ̀ farabalẹ̀ kò ní property ẹ̀ lọ́jẹ́ property ẹ̀ lọ́jẹ́ property ẹ̀ lọ́jẹ́ ó fi jẹ́ sí pé ábàtúmọ̀ láyé láàrin lọ́wọ́ àgbọ̀dọ̀ fi àláwò túmọ̀ rọ́gbò nínú mistake táwọn tí ọ̀la kìí dáná sí àbáwọn tí lábá wọn kò jiná wọ́n máa fi gbólóhùn rọ́pò túmọ̀ àlá ẹ̀yẹ ń sọ bí wọ́n ti máa funfun wó kó lè yí àwọn tí wọ́n sá sí fèrè àyàbá nìyẹn kì í sara wọn sì wọ́n sọ àwọn kì í yàn sí ìdàtọ̀ lé mìíràn àwọn tí wọ́n sá fèrè wọ́n ní láhàlì kọ wàlá rọ́ọ̀sì kan wàlá mẹ́ta wàlá dáadéra ìlẹ́lá akídọ̀kú lára zika ọ̀sọ́ba tí sáàsì ti fún yẹn wàlá fáyẹ́kọ̀ ọ̀sọ́ba tí dẹ́jọ́ wàlá dáadéra ọ̀sọ́ba tí gbó ìlọ́gbà fẹ́ràn kò túmọ̀ láàrin láàrin ọ̀gbà èyí sọ fọlọ́n kọlọ́n ló ní ẹ̀dá ọ̀sọ̀bàtẹ̀lẹ̀ property asiki ọ̀sọ̀bàtẹ̀lẹ̀ property ìgbòho tọ́jú ọlọ́run yes àmọ́ kò túmọ̀ dá ìlà àlọ́ ó yẹ kó sẹ́wọ̀n ó ní túmọ̀ dá ìlà àlọ́ òní láàmà àbúrú tàbí hákẹ́ ẹ̀lọ́wà kò sí ẹni tá a kún lẹ́sẹ̀ tọ́ lẹ́sẹ̀ yọrọ wọn lọ ṣé ní lákàlẹ́ kọ̀ọ̀kan lára sí kọ̀ọ̀kan lákàlẹ́ kan gbogbo eléyìí tàwíìlù òbíyà ni àjọ yóò lọ kó òun lónìí gbogbo pọ́pátì ẹnìkan ò ní bá dùn kò túmọ̀ pé ẹsẹ̀ láyé lára ìtumọ̀ láyé lára ní lọ́la ìtumọ̀ ẹni tó kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ kápọ́lẹ́sì tó jọba tó lẹ́sìn lọ sẹ́yìn òǹgbẹ̀gbẹ̀ ní jẹ́ tawhid òǹgbẹ̀gbẹ̀ ní jẹ́ akida òǹgbẹ̀gbẹ̀ ní jẹ́ spain ṣẹṣẹ kù níjọ́ tó ọba ti fọba tó lẹ́sìn lẹ́sìn mọ́ tó ọba ń dé ìkóhun lórí property ọjọ́ ìkóhun lórí property bọ̀ tó fún ní tẹ́yẹ kó nítorí ọ̀dà rẹ̀ sí òkú lẹ́sìn yẹn kò dínà yẹn ní láì tẹ̀sí ọwọ́ sọ pé ọmọdé lábẹ́ lọ́wọ́ rògbòbíyà ara tàwíìdì ni àmọ́ kò túmọ̀ ìbáadà kò túmọ̀ ẹ̀sìn láì ilaha illallah ní túmọ̀ ádámù ní ìṣẹ̀lá àtúndínlá péyìn ọ̀sẹ̀ kọ̀ pẹ̀lú ọlọ́mọba ìyẹn ní bàbá ọ̀dọ́dá sọ́nà òun ló dálẹ̀ òun ló dáhùn òun ló dálẹ̀ gbogbo ẹ̀ pọ́pátì ọlọ́ọ̀ni tí ọ̀ọ́ bá ti gbà kó òun lòó fún ẹ̀sìn ẹlẹ́kọ̀ọ́ ni o ìlú mi orí ẹ̀ tí a bá bí àwọn amákàdé òní pé ta dá sọ́nà ta dalẹ̀ ta ni wọ́n pè é tí a wá pè é sí tí wọ́n pè é sí wọn ò sí kí ló kọ́tà wọn pè wọ́n kí ló kọ́tà wọn àwọn amákàdé náà kẹfẹ́ ni wọ́n lè ní sàáìtà tẹ́ bá bí wọ́n lè rí wọ́n ní kọ́lákọ̀ sàmà wọ́n àti wọ́n àgbà ta dá sọ́nà ta dalẹ̀ ẹ̀ kò dún náà wá wọ́n ní àlá àlọ́ alábàtà wọn bá bọ́ọ̀lù wọn dá àmẹ́sìn wọn ẹ̀bọ ni wọ́n ń sin ẹ̀sìn fún wọn ò sin ẹ̀sìn fún láyé àlá a sì dùn wọn kèfèrí wọ́n sì gbà pọ́nà wọn dá wọn lọ́dá wọn lọ́dá wọn ṣùgbọ́n ìfúnlẹ́sìn tí wọ́n fúnlẹ́sìn wọn ló jẹ́ ká pè wọ́n ní kẹ́mi náà máa sọ lórí ìgbéra káríkà wà lásìkò wà lásìkò kọ́ máa wá sẹ́kọ̀ọ́ kó o sí omi yó kébìrì àwọn ọgbà wọn yóò sí omi náà lónìí torí pé òkú bí ìtàlẹ́ fi rí rẹ̀ ọlọ́run ló ní property níbi rere kò fi rere kọ́lọ́run ó fún lẹ́sìn ó sì fún ní ẹ̀sìn yẹn ó fún lẹ́sìn yẹn so sẹ́yìn kí lẹ́sìn wà mọ̀ tún wọ́n máa ṣẹlẹ̀ ní túmọ̀ kọ́lọ́run bá ń lo oòrùn yíyá rẹ̀ èmi ni mo ní yí òfin tọ́ba wù mí ni mo ní ṣe ní orí yí ìtumọ̀ náà ṣe ọmọ sọ̀rọ̀ wípé tọ́ba wù mí mo lè gbé wọn sí báyìí èmi mo property mi lè jẹ́ tọ́ba tún mi mo tún lè sí báyìí property rẹ̀ jẹ́ wọ́n ló ti lé sí báyìí property rẹ̀ jẹ́ káwọn náà máa wá gbà á báwọn ìtumọ̀ àsọwọ́lẹ̀ fọlọ́ pé property rẹ̀ la ṣe kí ni gbàjẹ́ o ẹni bá takò lẹ́sẹ̀ ọmọ ìṣó ìtumọ̀ àkókò gba rẹ̀ ní property àlà èyí wọ̀ ká tọ̀ yìí di àlòkù yìí àgbàdà o ẹ má jẹ́ ọ̀dà mọ́ ara wọn. nínú àwọn tí a tún ní ẹ̀kọ́ nínú àlẹ́sẹ̀ wọ́n fi so yóò fi yé wa pé Islam ẹ̀sìn kan ní tí wọ́n wá rọrùn fáwọn èèyàn tí ìbá ti gbọ́dọ̀ ń wá rọrùn fún wa ni kí Islam wá rọrùn fún wa ni kò ní máa sòfin kan kó tó máa káàtó ẹ̀kọ́ máa ṣe kéde torí wọ́n bá ilé ìrọ̀rùn jìnnà ìlọ ọlọ́run ní ìwé ìdúró ọgbẹ́kùn rẹ̀ sọ wọn là ìwé ìdú pẹ̀kùn rẹ̀ wọ́n sọ ìdẹ̀ra ni ń fẹ́ fún yín ìfẹ́ nira fún yín tẹ́ bá gbogbo ayá tí wọ́n ń pààrọ̀ tí wọ́n ń dàrọ̀ tí wọ́n ń ṣe ẹ́ẹ̀dì pọ̀ padà bó sí rọrùn èyí tẹ́ ẹ̀rọ òfin ní ẹgbẹ̀rún òun ló gbogbo wọn tó o bá ti mú wọn lẹ́yìn lóko kọ̀dá yé máa bá yàwó sẹ́yìn sọ àwọn òfin sí ẹ bá bá yàwó sí ṣé ìwà náà tó bá ka wọn bí ti máa sọ lọ́wọ́ tó bá ní ìgbọ̀n lọ́wọ́ kí ló ṣe tí òun náà wá sí ìwọ́n sí. àbí tọ́wọ́ lọ́dà lọ́wọ́ kí ló ṣe ọmọ mi rẹ̀ yóò ṣe owó mi lè bèrè tán tí òun kàrí mọ́tò òun bí ọmọ mi kún pàyè sí ọ̀ká mọ́nyá máa wá ìyá nílé nínú àǹfààní àtọ̀gbọ́n ti mẹ́nu lẹ́sìn wọn sọ òun ni pé yóò fi yé wa pé yóò fi yé wa pé iṣẹ́ tàbí ti ń jẹ́ yẹn òun kí ń rọ fúnra rẹ̀ tó bá yẹ kóun ní máa rọ fúnra rẹ̀ ni yóò dùn kó yóò ronú yóò wá wo èyí tí ó sọ tí wọn ò ní jà ní òun ní ìpínlẹ̀ wọn lọ́wọ́ táwọn náà gbé ah, ọ̀rọ̀ wa ń bẹ ọ̀rọ̀ wa ń bẹ ọ̀rọ̀ wa ń bẹ. ta fún wọn kọ́ máa yàtọ̀ síra wọn kí làwọn èèyàn padà sọ sọ gàmẹ́ntì kótó rọ́nà lọ́wọ́ àti ṣègì àyọkọ̀ ọgbà ìbí bá rọ́dọ̀ rẹ̀ ni kò ní sí ní ṣe wọn so àmọ́ ń gbàlásẹ̀ ọmọdé ni kọ́wé ọdún ìjọba ṣe òun náà ti gbọ́dọ̀ mọ́ èyí ò ní òye wa pé alukur'ani yẹn kì í ṣe kọ́dọ̀ anabi ló ti wá nínú àǹfààní tí náà ṣe kọ́mọ̀ sóhùn bí òun ni mọ́wùjìsá tẹ̀lé kur'an púpọ̀ alukur'ani yẹn kì í ṣe ríro anabi anabi náà ń gbà láti ibì ni tí ó bá máa gbà láti ibì kò ní í rọrùn láti fi kọ́ máa sọ̀rọ̀ kakó tó máa sọ mí tí ó máa ṣe kíni tí ó máa takò tí ó sì ní tí ó ṣe ju kọ́ kánilá káyọ̀mí yẹn ni yóò jòkó yóò rọ̀ yóò gbé yẹ̀ wò gbé èwo ní ìgbélé wọn lọ́wọ́ tí wọ́n gbà tí wọ́n tààtún ní máa ṣe wàhálà ní orí ẹ̀ mọ́ ìgbọ́n wíkan wímí wíkan wímí fẹ́ni tó fẹ́ kó gbọ́ ayé lẹ́yìn tí ó fún wọn lófin kọ́ máa wíkan kọ́kọ́ máa takò kan yóò máa fi yé wa pẹ́ nìkan lóní ọmọ lọ sí kíni ẹni tó yọ máa yọ oníjẹ Allah tó yọ máa yọ oníjẹ Allah tó bá di jọ́ mẹ́jọ pẹ̀lú ògùn ọlọ́run àwọn kan bẹ tí wọ́n ṣe àṣejù nípa ọ̀rọ̀ nasikh wa mansukh tí wọ́n fẹ́ sọ gbogbo alukuran di nasikh wa mansukh yín sọ díẹ̀ fẹ́rẹ́ nínú ọ̀rọ̀ wọn yín wàá sọ manhaj salaf fi nasikh kí ni standi àwọn salaf ọ̀nà wo ni wọ́n gbà ṣe nasikh wa mansukh òun tààrà jọ́ mẹ́jọ wa sallallahu muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima wa salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh kókó béèrè yẹn ni pé صلاة المفترض خلف المتنفل ìrun ẹni tó fẹ́ kọ́ra èèyàn lẹ́yìn ẹni tí ń kí nẹ́fìlà ṣé mo rí gbọ́yé ṣé mo rí gbọ́yé sọ̀látù alimufẹ́rẹ́dì khalfa alimutanẹ́fìl eléyìí fẹ́ kọ́ra èèyàn ẹnìkan kí nẹ́fìlà sóní náfìlà lè jẹ́ ìmáàmù fẹ́ni tí ń kí àbí ó lè jẹ́ ìmáàmù fún èèyàn lè máa kí náfìlà kẹ́ni tí ń jẹ́ ẹni tó fẹ́ kọ́ràn yẹn <clears throat> kó tò lẹ́yìn oní náfìlà ẹ jẹ́ mẹ́rin kan wá lórí ẹ̀ kí n wá mú àpèjúwe náà wá tí ń ṣẹlẹ̀ lórí ẹ̀ tí ó jọ kílíà sí oníbèérè afáwa àgbà Mu'adh ọmọ Jabal yìí máa kírun jama kì í fìrun jama sílé lẹ́yìn ànábì nínú àwọn tí tòsí sáfù wájú ní ọwà tó bá ti wá kírun jama tálẹ́yìn ànábì yóò wá lọlé náfìlà tí ó bá kí ilé ni ó ti lọ́ọ́ kí àwọn ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ wọ́n wá tò ní ẹ̀yìn rẹ̀ àwọn yẹn ìka yìí látẹ̀ tẹ́lẹ̀ tọ́ra àwọn ń gbélé ni wọn wà mọ́sálásí ń gba àwọn jóbìnrin òun ọmọ kínáfìlà òun ni imam àwọn tó tó lẹ́yìn rẹ̀ ń kí ọ̀ràn yàn ńgbọ́ wá ṣẹlẹ̀ báwọn láyé ànábì tí ò yí padà ìyẹn náà ni ó jẹ́ ọmọ yí pé bí ó ti máa ṣẹlẹ̀ náà nù ẹnì kíní ní náfìlà ẹnì kejì tó lẹ́yìn rẹ̀ náà nírun ọ̀ràn yàn fasọ̀là tọ́hùnmá sàhíhà ìran àwọn méjì sì ní àlàáfíà àpèjúwe tí wàá mú wá tí òjò yé yín tí ó bá dún Ramadan tí a bá ń kí tàràwí lọ́wọ́ ẹni tó bá wọlé tètè kí ṣá yóò jọyìn abẹ́ẹ̀kọ́ ni yóò jọyìn tàràwí yóò wá kí rákà méjì pẹ̀lú ìmáàmù tí ń kí tàràwí tí ìmáàmù yẹn bá wá jókòó tó sálámà tó tún fẹ́ lọ mú òpó rákà míì eléyọ̀ wá kíraka méjì sí tiẹ̀ pẹ̀lú fataha tí ò ní ní sura nínú yóò fi kọ̀mplíìtì ìṣááyì rẹ̀ yóò máa jásí pé òun náà kí ìṣááyì ń jàmá sẹ́ẹ̀sì mọ̀ pé tàràwé ìta ń kínú àwẹ̀ kì í sọ̀rọ̀ yàn náfìlà ni ẹni tí ń kọ́nà yẹn náà tó lẹ́yìn òní náfìlà ìran méjèèjì sì ní àlàáfíà jazakumullahu khair. kan tí ń rí mẹ́ bó ni ó lè ṣe àyìn àbí kò ní ìbò ṣe ìdá kí wọ́n kàn yọ̀ǹda ẹ̀kọ́ lè máa lọ ní ara àlàáfíà. Jazakumullahu khair obìnrin ṣẹ̀ríà Islam kò fara mọ́ gbogbo tí máa ń jẹ́ nira èèyàn ibikíbi tó bá ṣùgbọ́n tá a pè ní nira yìí yóò jẹ́ tí ṣẹ̀ríà pè ní ìnira kò ní jẹ́ tí làákàyè yẹn sọ fún pé ìnira lélẹ̀ yìí ṣẹ̀ríà ni ó pè ní ìnira nínú ìnira tí bá obìnrin èyí tó lágbára jù ní kẹfẹ́yàwó lè obìnrin kankan tó wà ní ọkọ tó wà ní ọyà ìmọ̀ fẹ́yàwó lè mi ó kéré o. Okay, kẹfẹ́yàwó lóbìnrin ó rí bí ẹni pé ó bayé òun jẹ́ bí ẹni pé o destroy life òun kódà tòun nìkan kó tó bàtà àwọn ọmọ òun jẹ́ kalẹ̀ ó ní wọn la ju kí ẹ kí ọ̀bẹ tó gbóná bọná kọ pọn kẹ fi gún yẹn lọ tọ lọ́dọ̀ mi nísìnyí nira ni. Sin, ṣẹ̀ríà islam ò pé ní nira dáadáa ló pè ṣẹ̀ríà islam ò pé ní kíni dáadáa ló pè tọkùnrin yóò bá ti ṣe sìnà tipa rẹ̀ sì ka tí ó fi sọkọ ìyàwó láàrin àwọn ìyàwó tí ó ń fẹ́ nínú làákàyè nínú owó nínú àlàáfíà torí bómi ti jẹ́ àtẹ̀fẹ́yà tómi jẹ́ ẹni ìfìhàlát tí a máa kájú bínú ṣe nǹkan kan rí gbogbo nǹkan láì dáa ni wọn ò fi sọ okùn tọ́láàkù lẹ̀ fóbìnrin kan ṣe tọ́láàkù okùn tí sẹ́rí àsọ́lẹ̀ fóbìnrin ni pé ẹ̀kọ́ mi fún èyí tí ń pè ní kọ́lẹ́wọ̀n tómi obìnrin tó bá wá fẹ́ ṣe kọ́lẹ́wọ̀n ìtumọ̀ ẹni pé mo fẹ́ bọ́ okùn gì mí lẹ̀ fún pé ìṣe má tọ́láàkù ni mo tú ọ́ lẹ̀ máa lọ kọ́lẹ́wọ̀n ni èmi náà bọ́ ọ́ lẹ̀ yìí ìṣe má obìnrin tí ó bá wá ṣe kọ́lẹ́ ọ̀bẹ yẹ òun kí ó ṣe kọ́rar òun kí ó take action lọ́dọ̀ ara rẹ̀ yóò lọ ilé ẹjọ́ ṣẹ̀ríà yóò wá lọ ilé rojọ́ ìnira èyí tí ń rí tó fi fẹ́ kú lábẹ́ ọkùnrin tó pè lọ́kọ rẹ̀ tọ́ba wa rojọ́ yẹn ilé ẹjọ́ wa gbé ẹjọ́ ẹ̀yẹ̀wò pé ṣé n tó pè nínira yìí Se nira ni ní tòótọ́ tíṣẹ̀rí àgbà ní nira lápèjúwe oṣù kẹjọ rèé kò bá mi sùn ìyìn sì fẹ́ sèse náà ìnira ni o torí bí ara ti ń wàwọ̀ kó o súnmọ́bìnrin o bẹ́ẹ̀ lára máa wá obìnrin náà kọ́rọ́kọ́ o láti lè wá fẹ́ sílé kọ́ sọ́ọ̀lẹ̀ kọ́ mọ́ sọ o ti fi í lábẹ́ ṣẹ̀ríà kò gbọ́dọ̀ ṣe sìná o ìwọ ló gbọ́dọ̀ tẹ́ lọ́rùn kò fún mi ló ń jẹ mọ́ ìnira ni o torí ti ṣẹ̀ríà ṣe lọ́rùn àyẹ̀ fún ọtọ́ ọjọ́ kọ ni kọ́ ọ máa fún lóúnjẹ ètò àmọ́ ha kó o fún lóúnjẹ bọ́ ọ ti tó bọ́ ọ ti mọ̀ méjì ni mo sọ yẹn o bọ́ ọ ti tó tàbí bọ́ ọ ti mọ̀ àmọ́ kó o fún lóúnjẹ ọ̀ràn yẹn rẹ ni tó bá jólówó gbogbo tó bá fẹ́ máa jẹ tí ó máa tẹ́ lọ́rùn ó máa sì fún tó bá jẹ́ tálíkà ẹ̀jọ̀ gbọ́ra yíyí ntí pápá ká ẹ̀jọ̀ máa ṣe kíni ẹ̀jọ̀ máa jẹ́ yunfiqu dhu sa'atin min sa'atihi wa man qadara alayhi rizquhu falyunfiq mimma ataahu Allah jojúmọ́ ní máa ń nà mí nínà yìí pọ̀ kò sí tí mo ṣe tí ì ní jẹ̀gbájú ọ̀rọ̀ ni o ìnira ni o àmọ́ mo fẹ́ bọ́kun lè yìn sí ma kí ló dé ọfẹ́ ìyàwó lé mi ilé ẹjọ́ ọ̀sẹ̀ rí ọ sọ pé ṣé ń fún ọ lóúnjẹ ṣó fún ọ nílé ṣé ń ra sọ ṣé ń súnmọ́ sí ọ máa nà ọ yàrá bí wọn ṣe torí pọ́fẹ́ ìyàwó lé ọ ní ṣẹ̀rí òní o torí ẹ̀kọ́ lé ọkọ ṣẹ̀rí òní kó o ṣe kíni kó torí ẹ̀kọ́ lé ọkọ ló fi jásí pé obìnrin ò lè ṣe kọ́ra kò lè take decision lórí pé mo fẹ́ fọkọ́lẹ̀ ilé ẹjọ́ sẹ̀ríà ní ọ̀lọ́ ṣàlàyé ìnira tí ń bá ń rí fún wọn àwọn ni wọ́n á gbé ìnira yẹn wò pé sẹ̀ríà Islam sórí kínní yìí ní ìnira àbí kò rí ní ìnira ní táǹpẹ̀ ní kọ́lé wọn nù níjọ́ tílé ẹjọ́ sẹ̀ríà tí ó bá sílé ẹjọ́ sẹ̀ríà àwọn àgbààfà wọn ó wò fún wọn wọn ó ṣètò láti ṣe kọ́lé wọn fún wọn níjọ́ tá a bá rí ilé ẹjọ́ sẹ̀ríà tí wọ́n bá wá wò tán obìnrin yẹn nínú ṣẹ̀ríà yóò dá sàdáàkì tọ́gbà ń jò ní yóò dá padà ìdá kólẹ́hùn kì í sosù mẹ́ta afá tó béèrè béèrè dá oṣù mẹ́ta ló pé tí ẹni tá a fẹ́ kọ̀ gan yìí sosù mẹ́ta oṣù mẹ́ta kọ́ háídọ̀ mẹ́ta ni ẹ má pè lóṣù mẹ́ta máa wò háídọ̀ mẹ́ta kí ni mo pè é àwọn afa kan dìbètì ẹ̀ lérí pé ìbẹ̀rẹ̀ àìdọ̀lá kà ní àbí parí àìdọ̀ àwọn afa tó pè níbẹ̀rẹ̀ níjọ́ tẹ́ ẹ bá sọ ọ parí nǹkan oṣù oòsùn mọ́ pé ọba ṣe tọ́láàkì oṣù tẹ́tì ṣe tọ́láàkì yẹ ìsúnmọ́ gbọ́dọ̀ wáyé àsìmọ́ àsìmọ́ ó ti parí nǹkan oṣù tọ́ sálámù aláìkùm àwọn afa tó ní before haidọ ẹ wàá sọ níjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ṣe haidọ haidọ kan ti pé tó bá parí ẹ̀ tó bá tó fẹ̀rẹ̀ sí ṣe haidọ tó tẹ̀lé ó di haidọ mélòó tó bá parí ẹ̀ tó bá tó sẹ́ríjọ́ tí ó fẹ́ bẹ̀rẹ̀ haidọ kẹta ìjọ òun yóò kó lé jọ ní ó ṣe kí ni ọ̀ọ́dẹ̀ gbọ́dọ̀ súnmọ́ láàrin àyè yẹn láwọn àsìkò yẹn àwọn tó pè ní ẹ̀yìn haidọ̀ ó parí haidọ̀ ẹ sọ̀rọ̀ tọ́lák ọ wàá sọ dìgbà tí ó parí haidọ̀ tàkọ́kọ́ yóò tún parí haidọ̀ ẹlẹ́ẹ̀kejì yóò tún parí haidọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó bá parí kẹta ni ó máa lọ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ súnmọ́ra yín láàyè yìí láwọn àsìkò yìí bẹ́ẹ̀ náà ni ti kọ́lé ọ̀hún haidọ̀ kan kìí soso kí ni mo pè é haidọ̀ kan ìmọ̀ lọ́dọ̀ àwọn àfa kan níjọ́ tọba bá bẹ̀rẹ̀ haidọ̀ ni lọ́dọ̀ àwọn afọ mi lẹ́yìn ìgbà tọba bá parí haidọ̀ yẹn ni ó bí ti ń fi haidọ̀ ọkà yẹn kò sí pẹ̀lú sùn haidọ̀ obìnrin míì wọn twenty days ni obìnrin míì wọn twenty days ni obìnrin míì wọn twenty days ìjọ tí wọ́n fi ń ṣe yàtọ̀ haidọ̀ là á máa ka àyíká oṣù inú ilé ọkọ tó fẹ kó ń bẹ̀ wọn náà ni ọ wà tí ó ti ka haidọ̀ kan tí ó fi kó lọ́dọ̀ rẹ̀ inú ilé rẹ̀ náà ni ọ wà tí ó fi ṣe haidọ̀ kan lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n fi ní kọ́ wà ń bẹ̀ tó bá jẹ́ tọ́lák tí ó ṣe haidọ̀ mẹ́ta bóyá wọ́n lè reconcile láàrin. tí ìwà tọkùnrin tí ìwà tóbìnrin yẹn ń wù tó fẹ́ torí ẹ̀ fún ní tọ́lák kóbìnrin yẹn náà realize pé òun ṣe àṣìṣe kó yíwà padà kọ́kọ́ rí pé bóyá yọ gbọ́rọ̀ ẹ̀jẹ̀ á consider ẹ̀ tó bá ti súnmọ́ tọ́lákù ti bàjẹ́ wọ́n máa bá ọkọ àti ìyàwó lọ padà á á kà sí pé ó ti kọ́ lẹ́ẹ̀kan omi tí ó ṣe kọ́lé náà láàrin ìgbà tí ń ṣe kọ́lé lọ́wọ́ yẹn òun náà lè padà rí pé a rò pé ò lè ṣe láfẹ́fẹ́ kò lè rẹ̀ a mà jí láàárọ̀ lárí kíní rẹ̀ tó ti yàtọ̀ ó lè ta sọ́kọ̀ ara rẹ̀ lọ́kọ́ bá débẹ̀ lọ́ba tó ti pé àkíní yìí ti padà sí bá ti rò pé ọwà ń jò ní àròpó ti kú tẹ̀tẹ́lẹ̀ ni níta torí ẹ̀ lọ náà àlọ́mọ́ o àlọ́mọ́ o sinna la fẹ́ ṣe la fi ní ká máa lọ nbó sì ti gbé ń tàn wá kí náà ni ọlọ́run ti gbógo dé yìí tọ̀ àjòkó <laughs> náà ni kúlíhùn sí kí ni bàbá jẹ wọn máa bọkọ ìbágbé yẹn ara ara ara ara kí wọn jọ gbé lóṣù kan ní haidọ kan nínú ọkọlẹ ọhún àbí haidọ mẹ́ta nínú tọlák ara rẹ ni sókèlè. So, baba ẹsẹ̀ sọ̀rọ̀ á dáhùn táwọn obìnrin só ní àwọn ṣe pẹ̀lú eléyìí ni ẹ̀yìn á dáhùn ìtìpá bá ká bẹ̀ náà nam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. bẹ́ẹ̀ tí wọ́n ti ń pè tí wọ́n ti ń pè mí tí kò ta ní bẹ̀rẹ̀ nǹkan agbẹ́rùndó Abu Suleiman nǹkan ọya abiraka kan ẹ pè é tí ó abiraka méjì àlùwàlá wá yá àwa lọ sàlùwàlá àwa tó dé bá ìmáàmù lórí lákàtí àlùwàlá yẹn fi já lákàtí ta kí gbẹ́yìn ta kọ́kọ́ kí àbí méjìlá kí ṣé a san padà ni àbí àní padà àwọn amásíálà yìí tí wọ́n bá béèrè yìí a ti sọ kì í sọdún mẹ́jọ kì í ṣe mẹ́sàn kì í ṣe mẹ́wàá ní halqa wa yìí hadisi kan bẹ nínú Sahih Bukhari tádìsì yẹn sì ní àlàáfíà tí sábẹ́ yẹn sọ pé láyé ànábì wa Muhammad tí àlùwàlá àwọn bá já táwọn bá lọ sálùwàlá táwọn bá bá ìmáàmù lórí rákà yẹn náà àwọn ń bá ran àwọn lọ ni àwọn ò ní sàn yìí tó ti yìí kọjá àwọn àdìsí mi náà tó ń bẹnu Bukhari àti Muslim tí ń fi ń yí wa pé irun tá à ń sọnù tá à ń pè nasikh irú ẹ̀ náà nù tí ń sọ fún wa pé báwo alába ti já irun tó ń kí ti bàjẹ́ ọ wà á padà wá ọjọ́ irun lẹ́ni tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ tí ọ wà á sàn yìí tí àlùwàlá bàjẹ́ padà so takọ́kọ́ yẹn rí bẹ́ẹ̀ anabi tún padà sọ nǹkan míì tó ti pé takọ ọ̀rọ̀ náà dàbí ọ̀rọ̀ nasikh mansukh irú ẹ̀ náà pọ̀ dáadáa nù àdìsí tẹ́ẹ̀tẹ́lẹ̀ rí tí àwọn sàábí bá ń kírun ẹni tí ń kọjá lọ máa kí wọn wọ́n sì dá lóhùn wọ́n sì máa sọ̀rọ̀ lérí irun ìgbà tó yàrá nàbì sọ fún wa pé irun táǹkì yìí kò sí ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ máa fọ́ lọ́hùn nìkan ẹ má sọ̀rọ̀ lórí irun mọ́ àdìsí kínní ní àlàáfíà èkejì ní àlàáfíà irú tá n pè nasikh wa mansukh tinú hadisi nù ẹ ń bẹ náà pé láti káfà illa fi thalathati masajida ẹ gbọ́dọ̀ ṣe ti káfù àfi mọ́sálásí mẹ́ta mọ́sálásí mi yìí ti Mẹ́kà ti Jerusalemu ànábì tó sọ yóò náà ó tún sọ míì ó ní láti káfà illa fi kulli masjidin jami'in àyèsè yìí ti káàfù sẹ́ẹ̀tì tán kíní ìpadà àyèsè yìí ti káàfù àfinú mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí jimá sẹ́ẹ̀mọ̀ pé ìtọ́ sọ ti jimá ti pati masalasi mẹ́ta ó ti parẹ́ irú ẹ̀ e nasikh wa mansukh gbogbo àwọn àfáà tí wọ́n ń kádì í sí tí nasikh wa mansukh òye ní máa sọrú àwọn ọ̀rọ̀ wọn àfáà tí ó kádì í sí tí ó fàdí í sí ṣe alukọ fáwọn èèyàn yọ lọ lè máa ń tàǹpẹ̀ ní nasikh wà mà sóko nínú àdìsí gẹ́gẹ́ bí ó ti mọ tinú anabi sàlá sálàm ọkàlà sáàdì tán ọ̀yàn náà fi là wọ́n sì bí olóhùn jẹ gbèsè náfìlà lẹ́yìn àyílà lòun san padà ó tún kálá àsáàrì bìfọ́ gbà yẹn bìfọ́ gbà yẹn ó ti kọ́ kálá àsáàrì ó ṣe náfìlà lẹ́yìn àwọn sábẹ́ bíi à ọlá wa ni wọn èmi wọn ni máa kí kọ̀ọ̀kan yín o yóò tún kí n gbà mí ó tún ní náfìlà tí mo san tí mo jẹ lẹ́yìn àyílá òun ní ṣe kíni ní san lẹ́yìn àlásàrì o ẹ mọ̀ pé wọn ni máa kí kọ̀ọ̀kan yín òun ló ní nǹkan rẹ̀ nu èyí ò sì ti wá ń bẹ̀ èyí kejì tó wá mú àwọn lọ́kàn àwa ìtumọ̀ ẹni pé tá a bá jẹ gbèsè lẹ́yìn àyílá a san náfìlà ni o a san náfìlà òun padà lẹ́yìn irú nọ́ọ̀sì wa mọ̀nsú náà ni wọ́n jọra wọn bẹ́ẹ̀ ọba ti lè mọ nọ́ọ̀sì wa mọ̀nsú kò yẹ kó jòkó fatiwa o kípa yóò dànkarú ìwọ ló ti ń ké buhari fáwọn èèyàn ó ní ànábì jẹ́nẹ́fẹ̀ lẹ́yìn alásàrì ó tún débi kan tá ànábì sọ pé kò sí nẹ́fìlà lẹ́yìn alásàrì kí ló ti yanjú méjèèjì ó kí nọ́ọ̀sì wa mọ̀nsú kí ló fi yanjú ẹ̀ òun ní ìbéèrè tá yẹjú yìí nísìn tí wọ́n sọ pé kí ni bàbá béèrè náà wọ́n ń lọ́wọ́ àlọ́ lọ sàlá wọn padà yín bẹ́nu Buhari tó tọ̀ yín bẹ́nu ẹ̀gbẹ́ bá alábájá lọ túnrun rẹ kí bó ló ti yanjú méjèèjì èwo ló gbé láwọn èèyàn lọ́wọ́ bí ọba ti sí nọ́ọ̀sì kọ́mọ̀ sóhùn bí wọn bá ń tọ́lù Kùránì ìtukùtù ni wọn máa tú yóò sì máa dẹ̀sìn rú bí wọn bá ń yanjú àdéhìsì náà kò ní mà yìí tí ọ́ náà. kí ni ẹ ewole ewole wí hmm? ah ṣe ẹ ẹ ṣe sùúrù. wọ́n níbo ládùú sí àbí ṣé èti sọ ni ah mo ní tẹ̀yìn ń ti pa tiwájú rẹ́ ni mo fi ní ìta ń pè ní nasikh ìtumọ̀ ẹni pé bálùwà lába nọ́ọ̀sì wa máa ń sọ ẹ̀yin tẹ́ ẹ pẹ́ délé ẹ̀ ń sọ pé ìsọ ẹni bá ti gbọ́ tí mo sọ pé ìtumọ̀ nasikh ìtumọ̀ ẹni pé bálùwà lába ti já irun tẹ́ ẹ bá ti kí kọjá ti bàjẹ́ ẹ lọ lè sálùwàlá irun tẹ́ ẹ bá wá bá èyí tó bàjẹ́ ẹ san padà ní ntí sọ nìyẹn o ntí sọ nìyẹn o náà mú kí sọ́lá àwọn tó ẹ ti sọ fún wa wípé láàyò àfọ́sí àti kúmọ̀lẹ̀ ẹ̀ta àbí àti ìsàlàyé lórí ẹ̀rí bóyá ó yàtọ̀ àmọ́ nínú nǹkan tí mo gbọ́ tí wọ́n ṣàlàyé sí wípé láàrin àwọn aṣáájú ní ọmọ tó sì kẹrù sí kúmọ̀lẹ̀ ẹ̀ta àbí àti àbáwọn ìgbọ̀lọ́ pé láàrin àwọn pè ní láwọn ìlú màá sí bẹ́ẹ̀ ni. so but ìgbà tí ní ìgbà kan pé láwọn ìlú fún sí pé pé àwọn mọ̀lẹ́kà máa wò tọ́lọ́ bá wá tọ́lọ́ tó lọ bóyá sẹ́kìrì àbí nǹkan míì pé. ìyọ̀rọ̀ kádàrà ìyọ̀rọ̀ kádàrà ibi ọ̀rọ̀ kádàrà kókó nù. Ọlọ́run ọ̀kan náà láàbùnú àbá sì pè lọ́kàn kí tún sọ̀kan náà yọ́ta bá ń sọ̀rọ̀ kádà láàrin elmahud àti omulki láwọn elmahud sì wà ní sánmà àkọ́kọ́ tí àwọn màláìka ní àṣẹ́sì sí tí àwọn àlìjẹ̀nú náà máa gbéra wọn gùn lọ yọjú wò kí wọ́n tó lẹ̀ wọ́n ní ògùn náà kí wọ́n tó má lè dé ibẹ̀ mọ́ gbogbo tó bá wà nílẹ̀ ọ̀hìn màfúsì yẹn táwọn màláìka àtàwọn máràdá tó lè jẹ́nu tí wọ́n ní àṣẹ́sì sí wọ́n máa ń ṣòfófó fáwọn babaláwo àtàwọn tí wọ́n ń yẹsẹ́ wò lóbi jásí tí wọ́n bá sọ ọ̀rọ̀ ọgọ́rùn-ún òdodo ẹyọ níbẹ̀ àmọ́ ntọ́lọ̀ fi jù wọ́n lọ ni pé wà indahu ummul kitab wájú ọlọ́run báyìí ni ummul bí wà áyà yẹn tí a bá lò sí kádàrà wọ́n máa tú tíra méjèèjì ní ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sọ pé wà inda yamhullahu ma yasha'u wa yuthbitu ní tọ́ba wọ ọlọ́run yóò hà dànù ní tọ́ba sì wọ ọlọ́run yóò fi múlẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé umul kitabu tó wà lọ́dọ̀ ọlọ́run tó bá pa nǹkan rẹ̀ ń bẹ̀ ó lè má padà sínú lawal mahfuz tó ti rìn lẹ̀ nítorí lawal mahfuz wọn máa sọ kí ọlọ́run ti wá yí padà ní umul kitaabu lọ́dọ̀ rẹ̀ èyí tó bá yí padà lọ́dọ̀ rẹ̀ òun yóò wá ṣẹlẹ̀ lórí ilẹ̀ yóò wá tako tí wọ́n rí nínú lawal mahfuz a sọ̀rọ̀ yẹn gbà tá à sọ̀rọ̀ kádàrà àmọ́ gbà tá à yẹjú ọ̀rọ̀ àyà nasikh wa mansukh abdulayi abdulayi abasi sọ pé umul kitaabu yẹn náà ní láwù alimahus tẹ́ẹ̀tẹ́lẹ̀ náà rí àwọn àfáà dìbẹ́ẹ̀tì èwo ni ń jẹ́ umul kitab èwo ni ń jẹ́ láwù alimahus ọ̀rọ̀ pọ̀ ní orí rẹ̀. ẹ̀yọ̀ tọ́lá kìtì sọ̀rọ̀ àtẹ́kọ̀lẹ́wò ṣé ti ẹni tí ó ṣe obìnrin tó ṣe ìpínlẹ̀ àbọ́kùnrin tó fún tọ́lá lóṣù mẹ́ta àbí ó lo ẹlà mẹ́ta haidọ̀ mẹ́ta nǹkan oṣù mẹ́ta àbí obìnrin tó ṣe àwọn lérò tí ó wá sí pé lẹ́yìn ó lérò oṣù tó ṣe àwọn lẹ́yìn ó lérò ẹ̀kọ́ tó ṣe lérò ẹ̀kọ́ tó ṣe tó tọ́ wá rí sọ́wọ́ àgbẹ̀rẹ̀ àwọn ọmọ ṣe ìgbà tó bá bímọ ní tó máa kúrò so question kan ni obìnrin tó wá pọ̀ tó lóhun ṣe àsìkò idol mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ tó lóhun dúró kí ni ṣẹ̀rí àìsíláàmù sí ntí a fi ní kóbi ó ṣe idol nù ṣẹ̀ríà illa gbogbo nǹkan ní máa sábà ní illa kí là ń pè ní illa ìdí pàtàkì gbogbo àwọn ìdà tọ́lọ́wọ́n bá ṣe lófin fóbìnrin yẹn ntọ́lọ́nfẹ́ ká mà lábẹ́ rẹ̀ ni bara'atu arrahim inú ntọ́lọ́n kọjú láyé ọlọ́run ọ̀fẹ́ kókùn bí ọ dàrú okùn bí ọlọ́run ọ̀fẹ́ sí kó sí kínní torí okùn ẹ bí okùn bí ó lágbàá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ pé anabi ní rahman okùn bí okùn tọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run tààrà ni man qata'aha ẹni bá gé okùn bí yẹn adkhalahu Allahu an-nara yawm al-qiyamah nínú riwaya mi harrama Allahu alayhi al-jannah nínú aburú sinatọ́ lágbára jù ìmá da okùn ẹbí rú ọmọ ọlọ́mọ ọmọ lọ sí pé alájọbí lé babó bàbá gbogbo ẹbí tí ń bá ń dàrú yorùbá gbogbo ẹbí tí ń bá ń tò yorùbá ò ní ọmọ àlè ibè ìdàgbà ni níjọ́ tọ́mọ àlè bá ti wọnú ẹbí ẹbí ó dàrú torí kì í sílé bàbá rẹ̀ wọn yìí sẹ̀jẹ̀ kan náà wọn jọra wọn torí sábà kókun ẹbí má dàrú la fi sọ pé haido tí ó bá ti kọ ìyàwó rẹ̀ kò gbọ́dọ̀ sí kínní kò gbọ́dọ̀ súnmọ́ mọ́sọ́lẹ̀ kan ìyàwó òun gbọ́dọ̀ kó lé ọkùnrin yẹn tí ò ní sí nǹkan kan lápò ìbí ẹ̀ ìsìsẹ́ àìdọ́ni madhannatu adamul haml yóò jẹ́ ká pé kò lóyún èyí sọ pé kò lóyún torobìnrin máa ń ṣe àìdọ́nu oyún o madonna ni mo pè á rò pé kò sí kínní kò lóyún èyí tó jẹ́ gálíbi tó pọ̀ jù ni pé omi ò ní lóyún kó tún ṣe nǹkan oṣù á wà kóra dó yóò ṣe nǹkan oṣù mo nítorí wọn bí ṣe nǹkan oṣù mẹ́ta wa ní ìdánilójú pé kò sí oyún ní inú rẹ̀ nítorí wọn mú ṣe nǹkan kan kí ni fi pe ti kólé òun lóṣù kan inú ìnira lóbìnrin yẹn wà tó bá pẹ́ ń bẹ́ẹ̀ mi lè bọ́ tó bá pẹ́ ń bẹ́ẹ̀ ó lè ṣe sìnà ó lè dídákúdá àgbọ̀dọ̀ jó dónà nira yóò wá ṣe àìdọ̀ kan ìṣe àìdọ̀ ní jásípé kò sí nǹkan kan lápò òbí rẹ̀ kò sí nǹkan kan nínú àpò ìbí rẹ̀ náà obìnrin wa ìdájọ́ mi ni pé obìnrin ti wá lóyún. No mo lè kọ́ àbí lè kọ́ èèyàn kọbìnrin nínú oyún mo kọ́ àmọ́ yóò wá sẹ́kúnlé rẹ̀ títí tí ó fi bí ìjọ tó bá bímọ ní àìdọ̀ rẹ̀ sí kínní ní ìdá rẹ̀ sí kínní ó gbé gẹ́gẹ́ bí ẹlòmíín tó lóyún náà tó lóun fẹ́ ṣe kólẹ́wò tí a bá ṣe kólẹ́wò fún ó dìgbà tó bá bímọ kó tó kó lọ́dọ̀ ọkọ yẹn sókè lẹ́yìn. tọ́ àwa sọ pé ó ṣe nǹkan oṣù mẹ́ta ọ wá ní ṣe bó ti kọ̀ mí èmi náà ń lọ náà ni tọ́ kí láwa ṣe sí yìí ọ̀sẹ̀ lọ́nà náà láwì fún káwọn kan mọ̀ mutí wọ́n lọ́nà káwọn kan mọ̀ kí wọ́n sì kí kíláàsì sí i ọlọ́ni kílẹ̀ yóò sí àìdọ̀ mẹ́ta ọlọ́run ò sí tọ̀ kílẹ̀ àyà sì sí. tọ́lọ̀ ní ọmọ mutí tí mutí bó ti jẹ́ lẹ́sẹ̀ tí ó tẹ̀ lófin sinna tí ń ṣe sinna tó jẹ́ tí ó tẹ̀ lófin Allah tọ́lọ̀ ní ọmọ kírun tí ò kí tí ó tẹ̀ lófin Allah eléyìí náà tẹ̀ lófin Allah kọ́ máa lọ́ọ́ sẹ́lọ̀ náà ni ẹlẹ́ṣẹ̀ ni kí ni mo pè é tọrọ tẹ òfin Ọlọ́run ní ojúmọ́lẹ̀ náà. ojú rẹ tuntun zan wa dora mai batiri inshallah ọwọ anírùngbọ̀n fi gba lẹ́tà fún ọgbọ̀n wọn ni ọlọ apply ọwọ apply ọ̀gá rẹ̀ ọ acknowledge ẹ tọgá tọ direct ti bá ti acknowledge wọn gbé lọ fáwọn ọ̀gá tọ ńlá pátápátá àwọn wàá lẹ́tà. ọwà sọ̀rọ̀ gbọ̀n lẹ̀ irú àwọn rẹ̀ irú rẹ̀ náà pọ̀ ń bí ti sọ̀rọ̀ gbọ̀n lẹ̀ náà àmín náà ni mo fi mọ́ mọ́ orí lójú rẹ̀ dá lórí um, cost rate um, kí ni àwọn kí ni kọ́ àti kí ló rí fàníyàn ṣe cost rate and then tó bá jẹ́ ibi déyàn for example now ibi déyàn ti ṣiṣẹ́ ó jẹ́ very long distance èyàn tẹ̀ máa padà wálé gbogbo gbà ṣé èyàn máa ṣe cost rate nílé náà ní gbogbo gbà náà ní ìgbà pé ibi iṣẹ́ everyday ni and then um, ọjọ́ mélòó like distance téèyàn fi tí èèyàn lè jàǹfààní kọ́sùn yẹn yẹn jẹ́ ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ìkejì ó ti di mẹ́ta mẹ́ta nù. ẹ mú pé nípa mẹ́ta ẹ̀ ọ̀ṣùkọ̀ ní ẹwà ìkejì ẹ ti dáhùn ẹ ti dáhùn ẹ̀ bọ̀ mú kọ̀ fẹ́ àgbọ̀yé kékeré lórí ẹ̀ yẹn ni pé tó bá jẹ́ ìyàwó téèyàn fẹ́ fẹ́ obìnrin lé tó insist pé òun fẹ́ lórí àníyàn ìgbé tó gbẹ fẹ́fẹ́ obìnrin yìí lé òun ló ṣe fẹ́ lọ kò sí reason ni ṣé téèyàn àfilẹ̀ kó máa lọ náà ni àbí èèyàn ò fi èmi fẹ́yàwó mi ìyẹn jẹ́ ìran ìrìn àjò ọlọ́run ṣe láti fi kọ́kọ́ jẹ́ sàárà fún wa tanabi sì ní sadaqa ni faqbalu sadaqatallah ẹ gbà sàárà ọlọ́run torí tí a bá lọ lè wo àyà tí ń ṣàlàyé ọ̀rọ̀ ìran qasr ń sọ ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà nínú ìbẹ̀rù àbíjayà wà ń bẹ ìbẹ̀rù ti wá lọ ìjayà ti lọ a sì ń ṣèrìn àjò níjọ wọn bí anabi lè anabi ní asara ní tọ́lọ̀ fún yẹn gba sàárà ọlọ́run ìdínú ìdáhùn àkọ́kọ́ nù ìdáhùn ẹlẹ́ẹ̀kejì ìgbà wo ni kọ́sìrò bẹ̀rẹ̀ fẹ́ni tí ń ṣèrìn àjò ọ̀rọ̀ àwọn àfáà lórí ẹ̀ ọ̀rọ̀ méjì ni ìkan lálàáfíà ju ìkan lọ àwọn kan sọ pé tó bá ti lè mú yàn rìn àkọ́kọ́ náà àníyàn rìn àjò ọ̀kọ̀ọ̀kọ̀ jòkó sí ọ lẹ́mìí táníyàn yẹn bá ti jòkó tán ntọ́ba wa mú ọ rìn eighty five kìlómítà tàbí eighty three eighty two kìlómítà àwọn àfáà ló ti lè bẹ̀rẹ̀ kọ́ ọ kírun ìrìn àjò gbogbo ìrìn àjò tó o rìn tí o tó bẹ́ẹ̀ ìrìn àjò ọ̀wọ́ ọ̀rọ̀ kan nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó wá lálàáfíà jù òun ni pé yóò padà síbi kọ́jọ́ ìta bá mà nírìn àjò nínú kọ́jọ́ láàmà torí ẹ̀ kírun ìrìn àjò téèyàn bá dágbére ń ṣe pé òun lọ bàdàn kí láà sọ kó sí ẹni bá dágbére pé mo fẹ́ dé àjá àbí fíjì sí ẹ́ tẹ́ ẹ bá wò rìn òun náà pẹ̀lú ibi tá a wà yóò fẹ́ súnmọ́ ẹni tó lọ bẹ̀ yẹn kọ̀ mọ̀ pé òun ṣe ní àjò mo fẹ́ dé àjà aláàjì ńkọ́ wọn lọ fi jì sí wọ́n sọ bí ẹni pọ́kàn jáde lọ irú èyí òun kódà kó lé ní hundred kilometre ó gbọ́dọ̀ kírun ìrìn àjò torí nínú kọ́jọ́ àmọ́ ní ìrìn àjò ìbàdàn nísìnyí náà kọ́jọ ìrìn àjò lásìkíní láàrí sí bẹ́ẹ̀ bá fi lọ ọrọ̀ eléyìí òun yóò kírun kọ́sẹ̀m ìrìn àjò ìdáhùn béèrè ẹlẹ́kẹta òun wà lẹ́nu tó ṣe pé iṣẹ́ rẹ̀ ìrìn àjò wà ń àwọn drivers tí wọ́n ń gbèrò láti bí lọ Ìlọrin láti bí lọ Ìbàdàn tọ́ba kí mọ́tò mọ́lẹ̀ ń five àṣùbà tí ọba fi di ten eleven ó ti dé Ìlọrin tọ́ba tún lóòdù èrò títí three sí four tí ọba fi di nine alẹ́ ó ti wà ní Èkó ìrìn àjò ń gángan lójú iṣẹ́ rẹ̀ ó sì dìde ẹni tí òun náà ń lọ rùsùmù iṣẹ́ sí tó sì ní dírẹ́fà tó lálàáfíà pẹ̀lú mọ́tò tó dáa tí ọba fi parí iṣẹ́ bíi three wọ́n tún ti ń padà bọ̀ wá sí. Si àwọn èèyàn bẹ tí ń sẹ̀mí bẹ́ẹ̀ tó yẹ kébi tí ń sùn ìrìn àjò ní gbogbo bàtọ́ bá wà nínú àjò yóò máa kírun ìrìn àjò tọ́ba ti kásùbà tán tó kó lé báyìí là bá ka mọ́ ìrun ìrìn àjò ní ó kírun àtàlásárì ní wá ń bọ̀ kò tí ì wọlé ó sì wà nínú ìrìn àjò yẹn ìdájọ́ mi mo fẹ́ mú wá tẹ̀béèrè yìí o magrib wa ka mọ́ nígbà magrib wa ka mọ́ ọ wá fẹ́ kí òun àti ìṣáà ọwọ́ akémagiri buraka mẹ́ta sẹ́mi àpọ́nìyàn àjò yóò máa ká ilá tàlá sáré papọ̀ àbí kó kí n gbà ti ṣáàyè papọ̀ nkémagiri bùtán lọ́ba kí ṣáàyè méjì lè gẹ́gẹ́ bí o ní ìrìn àjò nígbà tí ó wọlé sí àsìkò ìṣáàyè ṣẹ̀ṣẹ̀ wọlé ni wọ́n tó ń ṣe Allahu akíbarú tí wọ́n fẹ́ kírun ìṣáàyè yóò kí ni àbí òní kí mọ́ sẹ́ẹ̀ dá mi lóhùn. torí pé ìṣá ìyẹn ti ka mọ́ ó ti di onílé abẹ́ẹ̀kọ́ èyí tó ti kílájò ti gbé kò ní kí mọ́ náà wọ́n ń pààyè là lọ́wọ́ ẹ̀jẹ̀ tó sọ mí wọ́n ń pààyè là lọ́wọ́ ọwọ́ fẹ́ lọ́rin àjò kíyàn tó kírun rìn àjò nínú kọ́chàtàwí yóò fi òrìlé ìlú tó ti kú yóò dá òrìlé yẹn kọjá ìlú tó ti kú yọ da òrùlé ìlú yóò ṣe kí ni lẹ́yìn bá gbéra ń sìn tó bá bọ́sẹ̀ express ìbàdàn gbogbo òrùlé tó bá sora wọn mú tó bá kan rìdíìmù tó ṣáájú rìdíìmù yọ da kọjá kó tó dẹni tí ó kírun rìn àjò sọ́rọ̀ mi yẹn tí ó ti kú nílùú tó ti gbéra wọn tí ò jẹ́ kó mọ́ tí ó wà á kan gbogbo tó kọ̀nẹ́ẹ̀tì ìbomi ayílà tó wọn pa ayílà lọ́wọ́ ayílà kàmálẹ̀ nírun. onílé ó wá bọ́ sọ́nà wá ń lọ ti wá kọjá òrìlé gbogbo òlú yẹn ṣùgbọ́n àsìkò àyílẹ̀ yìí tí ìtàn níta ọ̀rọ̀ mi ò yé yín fa ṣe mọ̀ pé yóò ká àyílà yẹn àyílà yẹn yìí di gbèsè tọ́lásìkò rè ṣe kíni kì í kọjá tí ká yẹn ìrùn rìn àjò ni ó kì í torí pásìkò àyílẹ̀ yìí ṣe lọ àmọ́ tí ń wa wọlé. tí ọba ká ayélujáyé ayélujáyé ti di gbèsè ilé ló di gbèsè máa láàsí tí ọba san ìsan onílé ní òsè kínni torí pé kéètì ìwọ̀ dájọ́ ìrìn àjò tásìkò ayélujára fi ẹ kàbéèrè àwọn òbí kò sọkùnrin mọ́. ọ̀rọ̀ róbìndé wọ́n mọ̀ pé ẹ̀ ní gbàgbé yìí wọ́n bá ti domi ẹ̀rí tara wọn mọ̀ ya ẹ sì níjú kọ̀ọ̀kan náà lọ kí n wàhálà yín obìnrin tá a fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ lé àkọ́kọ́ náà kí a fẹ́ bẹ̀rẹ̀ lé kì í ṣe pàṣán a fi na obìnrin nílẹ̀ Yorùbá tí obìnrin kan bá ń ṣàṣìṣe pẹ̀lú ọkọ rẹ̀ bóyá kì í dáná déédéé bóyá dọ̀tí bóyá ó lè jà àwọn Yorùbá sọ ìyàwó kejì kejì di bíi pàṣán fún pé fẹ́yàwó lé fẹ́yàwó lé níta ń pè lọ́kùnrin nù sẹ̀ríà tá a fi ń sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa òun lọ́kùnrin tó lè mójú kó láì fi ìyàwó rẹ̀ ìfẹ́yàwó ìlàjì ẹ̀sìn ni anabi ni ká lọ sin lọ́hùn fún lájì tó ṣe kí ni ẹ̀sìn wo lọ fẹ́ ṣe ń bẹ̀ ẹ̀sìn àyídá tíyàwó rẹ̀ ń ṣe tọ́mọ amúmára lẹ̀sìn tó fẹ́ ṣe ń bẹ̀ ọkùnrin tí ó bá lè mú láì fi ìyàwó ẹ̀ mọ́ra kò pé lọ́kùnrin kò pé làákàyè rẹ̀ ò pé ọmọlúàbí rẹ̀ ò pé nígbà tá Ànábì sọ kọ́ọ́lítì tóbìnrin ó wò tí ó fi fẹ́bìnrin ó ní idha ja'akum man tardawna dinahu wa nínú riwaya mi wà ẹ̀rọ̀dọ̀hù tó bá wá tọrọ obìnrin lọ́dọ̀ yín ẹni tó wá tọrọ obìnrin yìí ọlẹ́sìn ó tún wá lọ́mọlúàbí fásẹ̀wìjúwò ẹ̀fún lóbìn ọmọlúàbí tànàbí wíńbẹ̀hùn ni obìnrin tí ọkùnrin tí ó lè gba ìwà ibi tóbìnrin bá kù sí mara tí ó gbà mara tèmi nu kò sí wàhálà irú ẹ̀ lèèyàn fún lóbìn ọkùnrin tí ò lè gba láìfi obìn tẹ́ bá fún lóbìn yóò lè jáde o ẹ wo ọmọlúàbí àwọn ọkùnrin kẹ tó fún wọn lóbìn o torí pọ́lọ̀ wọn ọba ìdátọ́ dá obìnrin ibi tí ó kù sí ngbà míì nígbà míì yọ pọ̀ ju ibi tí ọ̀dà sí lọ ibi tọ́wọ́ kù sí òun ni ìbáàdà tí wọ́n fẹ́ ṣe ibẹ̀ òun ló ti fẹ́ lo ọmọlúàbí rẹ̀ àmọ́ Yorùbá ò rí gbọ́ yé bẹ́ẹ̀ o yóò bá rí bọ́yí gbé sẹ́nu rẹ̀ ọ̀ká só bú ọ síkọ̀ dáná fẹ́yàwó lè wọ́n wá sọ ìyàwó fífẹ́ lóbi òun bí ẹgbà kìí ṣẹgbà ìbádà ni ìfẹ́yàwó lóbìnrin ìbádà ni èyí fi ṣẹgbà fóbìnrin èyí fi ṣe punishment fún èyí fi rẹ̀ yẹ̀ rẹ̀ lẹ̀ rárá tó bá ní bùkátà síyàwó kejì bóyá ìjọkùnrin rẹ pọ̀ bóyá nítorí reason míì tó lè bẹ́lòmíì náà sọ ó jẹ́ oyè yálé pé ni gbogbo dáadáa tó bá ń bábọ̀ tẹ́lẹ̀ gan ó tún jẹ́ kó ṣe kínní tí ó rí pé bùkátà ló ló ni ọba ni kò jowú. àmúwọ̀ gbọ́dọ̀ bá débi pé mi ń èmi ń lọ bọ́kọ̀ ọba yóò do obìnrin tó bá lọ ọ̀sẹ̀ lọ́hùn o tí ó sì ní rísí pàtàkì tó bá ṣẹ̀rí àmú kó tó lọ ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé yọ́ lọ orojọ́ nílé ẹjọ́ wọ́n gbẹ́jọ́ yẹ̀wò pé ìjẹ́jọ́ yìí bá ṣẹ̀rí àmú so bàbá wa fẹ́bìnrin lé tí ìsepá fi ṣe jà tá a fi ṣe gbá tá a fi bànújẹ́ tá a fi ṣe lùlù fún un tí o kí fífẹ́ bí yẹn ìbáàdà ní ọjẹ́ tọ́ba wa lòun ń lọ ẹ̀tàn wa sọmọlúàbí kí lọ fẹ́ ọ̀dà ń gbé mọ́tò mi fún ọ̀dà ìràn ọlọ́mọ́ka ọ̀dà ìràn ọlọ́mọ́ra ọ̀dà ìbọn kọ́lé kan sílùú yín ọ̀dà kìnìgbà gbogbo ń tẹ́ fi tó lójú tọ́ka rẹ̀ ó fi ṣe kínní bá ká tí ò ní jẹ́rọ̀ o. ní típa rẹ̀ bá ka tí ò ní ṣe kíni tí ò ní jẹrọ ó mà tú ni torí ń tọ́ bá nígbà yẹn àmì wo ńlá ni ọ gbọ́dọ̀ fi kún ìwọ lẹni tọ́ nẹ́ẹ̀sì sí tọ́rẹ̀ lẹ́kún ìwọ lọ́ba gbénira kú ìwọ ló tù lójú torí wọ́n ní kírímínà gan tí ń bá jà òtún wá ní fi kírímínà kún un. o tún máa fi kíráìmù kó kíráìmù kọ̀dá báwọn ọdọdẹ ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má bínú ajá ẹ má bínú èmi náà kọ òfin Ọlọ́run ni tó náà máa gbé orí nǹkan ó ṣe ọmọ tẹ́wọ́ pẹ́pẹ́ kì í ṣe kọ́ àgbẹ̀ ọba fẹ́ máa lọ lẹ́yìn olórí bú àṣegàrẹ́ lé lọ́lẹ̀ èèyàn bú ni wọ́n náà ọba ń ṣe yẹn èèyàn bú ni ọ mùsùlùmí jẹ́ èèyàn rí ni ìṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀ ni ìtutù pẹ̀lú ìyàwó ẹ̀ ni irọ́ pẹ̀sùpẹ̀sù pẹ̀lú tọ́ba gbígbọ̀nà tí mo wú yẹn kí lára tiẹ̀ náà padà sí i torí ńgbà tí ń jà tí ń bínú yẹn ṣètọ́ni ti dúró tì ìnira tó bá àwọn òjì ọmọ tí ń ṣe mọ́ ó sì nọ́mà kí nira ó bá èyí fẹ́bìn lébìn kí nira bá yàlé ẹ máa tù ẹ máa rọ ẹ máa sàánú ẹ ẹ máa pìtì ẹ ẹ máa ṣùgbọ́n tára rẹ ó fi ṣe kí ni tára rẹ bá balẹ̀ táwọn náà níbi tí ń lọ bọ́jáde náà yóò padà sùn yóò padà rìkírẹ́tì ṣé táwọn ọmọ tó dálẹ̀ ni ọmọ rò ní àpapọ̀ tó ní ti tó ní tẹ̀tẹ̀lẹ̀ tó bá jáde náà ó lè mọ́ níbi tí ń lọ ṣaitan àti nira àti hanga ìbínú òun ló fẹ́ ti jáde ní ẹ máa wá tù inú iṣẹ́ tí ṣaitan ni máa ṣe tí máa pòun láṣeyọrí gidi òun ni kó tó ọkọ àti ẹ níjẹ́ ṣaitan ni ọ̀ráyè ní àárín yìí fatiwa tèmi ò ní sọ pé kí wàá dóhùn lọ́kẹ́ ẹni ọlọ́wọ́ fatiwa mi ni kẹ́ ẹ máa tù ú kẹ́ ẹ máa rọ̀ kí gbogbo tí ń dùn fi ṣe kínní kò fi tán kọ́dọ̀ ẹ̀ tó ní káwọn èèyàn bá yín bẹ̀ kí á bá yín tù tí gbogbo kó fi lọ bó ti yẹ kí bẹ́ẹ̀ bá tù bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ ṣe dáadáa ta lọ́rẹ tẹ́ ẹ dùnnú tí ọba ṣe sà ara tiẹ̀ ní òṣè kínní yóò tún wá ṣe dáadáa fún wọn náà ju tó ṣe lọ torí sẹ̀mí ọkọ láyà tá a fẹ́ kọ́ lọ gbére ni kì í sẹ̀mí tá a fẹ́ kó bírèkì sẹ̀ríà sàlámù káfẹ́ ọ̀fẹ́ káfẹ́ yàwó ni aláta abid kájọ máa sẹ̀mí lọ kárin kése kájọ lóra wa gbó kì í ṣe pé káfẹ́ yàwó ala tẹ̀tẹ̀lẹ́k ká máa lé kan lọ ká máa fẹ́ kan èyí tá a bá fẹ́ káfẹ́ kájọ lóra wa gbó ṣètàn ní dín títọ̀ lákòfin ṣe kínní ṣẹlẹ̀ yẹn tàyè láti lé ṣètàn sọ̀rọ̀ ẹ̀ kábẹ́rẹ́ àwọn obìnrin. Ah, ẹ jẹ́ ìyọ̀ǹda fún bàbá yìí bàbá yìí ṣẹ̀ṣẹ̀ dé láti London ni London wọ́n ti mọ̀ mí àtàwọn àtẹ́lẹ̀ ha wọn bí wọ́n ti wá dé kìí ju ọ̀sẹ̀ méjì lọ Sunday tó tẹ̀lé Sunday tí wọ́n dé Sunday tó tẹ̀lé dídé wọn òní Sunday ti jẹjọ wọ́n dẹ̀ ti gba dírẹ́sì mi láti London pé táwọn bá ti wálé àwọn ọmọ wa hálùkọ́ táwọn fi padà àtàwọn àtẹ́lẹ̀ ha wọn ẹlẹ́ àwọn gan bojú London àwọn náà wà lókè báyìí nísìnyí ẹ gbogbo ẹ̀yin tí gbàgbére yín mẹ́ má bínú ẹ jẹ́ ń ṣe wọ́n lálejò bisimilayi. wa aleykum wa rahmatulah. pé opportunity ló wà láti kí gbogbo ìjábá lè wá sí gbogbo àti. Ǹjẹ́ ó ń lé ìtumọ̀ wá fún àwọn tí a lè ní ìrìn àjò wa sí òbí ìjábá wa sí mú. Ṣé ń tẹ́ta bá ti dé lẹ́yìn àti máa bẹ̀rẹ̀ sí kí òun onílé ìròyìn ìbílẹ̀ làwà ní ilé lọ. So àbí kọ́sù yẹn ó ní ẹjọ́ tó gbà. Ìdáhùn eré ọ̀rọ̀ méjì ni àkọ́kọ́ kéèyàn ó sínì àjò lọ́bì kan kọ́ máa retí pé ń parí tí í ṣe lónìí lọ́la lọ́túnla tí ọmọjọ́ tí ó padà àfi tó bá parí tí ó fẹ́ ṣe irú ẹni bẹ́ẹ̀ yóò máa kírun ìrìn àjò títí tí ó fi parí tó fẹ́ ṣe tí ó máa tó ti wá ìkànnì ìkejì kí ẹni tó fẹ́ lọ́rin àjò mọ̀ pé iye ọjọ́ báyìí ni mo fẹ́ lò lọ́hùn tí ì fi padà síbi tí. Si mo ti ń bọ̀ lọ́dọ̀ abdulaziz bùnbà aṣáájú rahimahullah ó ní kírun ẹni bẹ́ẹ̀ kírun rìn àjò níjọ́ mẹ́ta gbogbo yòókù kọ́ máa kí ní onílé bó ti jẹnu tẹ bá ti kí ní àjòjọ mẹ́ta ẹ máa kí yòókù lọ ní onílé ara àwọn àfa tí ó béèrè pé bo lẹ́ ń gbé tẹ bá ní London lẹ́ ń gbé yóò níjọ́ kí wọ́n tẹ bá wá tẹ bá wá sí Nàìjíríà ẹ máa kírun rìn àjò tí tẹ́ fi padà síbi tí ẹ ń gbé àmọ́ ìtọ́lá láfíà jù ẹ kíjọ́ mẹ́ta nínú àjò ẹ máa kí òkú lọ lónílé náà ìbéèrè àwọn obìnrin ẹ̀ka méjì ń bẹ. Bashir ẹ lọ sítáàtì mọ́tò kalẹ̀ bí mọ́tò jáde ẹ̀ ń mọ́tò láti dìde mọ́ ń bọ̀ mọ́tò nìyẹn. ni ìdájọ́ tó wà fún ẹni tí ọba dájọ́ kú fún ẹni tó máa wá hàn ìgbẹ̀yìn kí ni ìdájọ́ tó bẹ fún ẹni ọ̀sẹ̀ lọ́hùn kọ́lá ọ̀hán gẹ̀ náà ni. ẹni tó tẹ bọ́tì ní hangin òun kọ́ pààyàn ìjọba lónìí wọ́n pa ẹni wọ́n sì fẹ́ pa náà kí wọ́n pa lè rírí rẹ̀ kí wọ́n pa òun dáadáa fóun náà tọrọ jẹ̀bi kú ẹni bá jẹ̀bi kú èèyàn pa náà ni kí wọ́n pa òun gan lẹ́sẹ̀ tọ́sẹ̀ fi kú ní ọrùn rẹ̀ kí wọ́n pa mọ̀nà ẹni tó sì pa ọ̀pá yàn òun ló jẹ̀bi kú ìjọba ló sì pa kì í sí ẹnìkan ló pa ṣẹ̀ríà ló pa abálẹ̀ jẹ́ ṣẹ̀ríà ló pa bọ́ọ̀lù ẹ̀yìn ó sì máa ṣiṣẹ́ bú tó bá dé fẹ́ fi ìyà tẹ́ mọ́ pìtì rẹ̀ ẹ̀ṣẹ̀ ní kẹ́ ẹ máa pìtì ẹni tó ṣiṣẹ́ bú ní abẹ́ fìyà jẹ pẹ́sẹ̀ ni kéèyàn ṣiṣẹ́ bú kí ilé ẹjọ́ àbíjọba àbí ṣẹ̀ríà àbólòfin kí ẹ wá fẹ́ lo òfin lérí rẹ̀ tẹ́ ẹ bá ń pìtì rẹ̀ ẹ tún ṣe lọ́hùn wàlá ta'khudhukum ra'fatun fi dinillah tí a bá ń lo ẹ̀sìn Ọlọ́run lérí ẹnìkan lọ́wọ́ àánú ọ̀gbọ́dọ̀ ṣe yín. naam. oníbèrè kan kí ni ìdájọ́ tó bẹ fún gbọ́dọ̀ kọ àbíyàwó ló fẹ́ kírun ẹnì kejì wọn ló wáyé láti iléèwé tí ò tí ì múra tẹ́lẹ̀ kí ẹnì kejì rẹ̀ fẹ́ tó kírun kí ni ìdájọ́ wà fún kọ́ máa múra kò sí kankan mo ní àdúrà méjì tí mo fẹ́ sí àkọ́kọ́ àwọn àṣẹlẹ̀ tó jẹ́ ṣẹlẹ̀ ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí wa lẹ́kọ̀ọ́ kásàdúrà síbẹ̀ àwọn ọmọ ìyá wa kan bẹ ní mùsùlámù ti sọ ní ìta balógun lẹ́kọ̀ọ́ ṣọ́ọ̀bù àwọn náà tó jù bẹ́ẹ̀ òfò ní méjèèjì fáwọn tí ọlọ́run bá ní kọ́kàn ọlọ́run bá wa rẹ̀ wọ́n lékún gbogbo àwọn ọmọ ìyá ní Mùṣín tí ṣọ́ọ̀bù wọn jó ọlọ́run bá wa rẹ̀ wọ́n lékún gbogbo àwọn ìyá wa ní àwọn ọmọ ìyá wa ní Mùṣín tí sọ́ọ̀bù wọn jó ọlọ́mbà rẹ̀ wọ́n lẹ́kún ọlọ́mbà wa rẹ̀ wọ́n lẹ́kún ọlọ́mbà wa rẹ̀ wọ́n lẹ́kún àwọn ọmọ ìyá wa lẹ́kọ̀ọ́ ní Balógun tí sọ́ọ̀bù wọn jó ọlọ́mbà wa rẹ̀ wọ́n lẹ́kún ọlọ́mbà wa rẹ̀ wọ́n lẹ́kún ọlọ́mbà wa rẹ̀ wọ́n lẹ́kún ó bẹ́ẹ̀ lábúlé Ẹ̀gbá náà jó ní ti gbogbo lé sun lọ́gbà ọlọ́mbà rẹ̀ wọ́n lẹ́kún ọlọ́mbà rẹ̀ wọ́n lẹ́kún bí n bá ti ń wí àdúrà tí ó jẹ tiwọn òun làdúrà tá nàbí ní ká ṣe fẹni tí mo sí bàbá kan bí n bá ń wí gbogbo yẹn máa bá ń wí àwọn tí wọ́n wà ń bílẹ̀ nínú ara wọn Mùṣín wọ́n wà ń bílẹ̀ nì àwọn ara wọn ní Mùṣín wọ́n wà ń bílẹ̀ nì àwọn ara wọn lẹ́kọ̀ọ́ wọ́n wà ń bílẹ̀ nì àwọn tó wà ń bínú wọn kí wọ́n máa ṣe àmín náà báwa bá ń ṣàdúrà káwọn máa ṣe kínní kí wọ́n máa ṣàmí ẹ pé Allahumma ajurihum. Uh, في مصيبتهم وخلفهم خيرا منها اللهم آجرهم في مصيبتهم وخلفهم خيرا منها اللهم آجرهم في مصيبتهم وخلفهم خيرا منها alhamakumullahu as-sabra was-salwan alhamakumullahu as-sabra was-salwan alhamakumullahu as-sabra was-salwan alhamakumullahu as-sabra was-salwan alhamakumullahu as-sabra والسلوان ألهمكم الله الصبر والسلوان gbogbo ẹni tí musiba ń bá fínra ọlọ́mọba wa tú wọn lẹ̀ ibi tí ẹnìkan kan ti ń rí ìnira ọlọ́mọba wa tú lẹ̀ ẹni wà nù gbèkùn ọlọ́mọba àṣẹdẹkùn fún ẹni wà nù nira ọlọ́run yóò rí dẹ̀ra ẹni tí ń sunkún ọmọ ọlọ́run fọlọ́mọ alálùbáríkà ẹni tí ń sunkún sẹ́ ọlọ́run fún aláàlí ẹni tí ń sunkún àsìkí ọlọ́run sásìkí aláàlí fún.